وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́gbà سيادك a الله fún ọlọ́run a sì tún tọrọ ìkẹ́ àti ìkẹ́ ọlọ́run ọba fún àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo àwọn mùsùlùmí àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run àlùbáríkà rẹ̀ kò mọ̀ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wá tó títí láíláí àmì ààrẹ rẹ̀ láti àsìkò yìí tọrọ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn olùkọ́ wa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ ọlọ́mọṣẹ́ bá ṣe dáadáa fún wa àwọn tó ń bẹ láyé ọlọ́ba akẹ́ wọn gba àṣírí adá fún wọn. àwọn tó ti bọ́ sálẹ̀ kìámà ọlọ́mọṣẹ́ bá foríjì wọn ọlọ́mọṣẹ́ bá rẹ́ni sí wọn. lábẹ́ ẹgbẹ́ a máa tẹ̀síwájú níbi tí adákẹ̀síro adélànà ọlọ́wọ́n bá ó ń sọ fún wa nípa ànábì Ìsá ọmọ Maryam torí wípé ẹgbẹ̀rún ọdún ló ń bẹ láàrin Musa àti Isa òjíṣẹ́ kò sí láàrin àwọn méjèèjì ṣùgbọ́n àwọn ànábì ń bẹ táà fún ní tíra àmọ́ láàrin ànábì wa Muhammad ọlá àti ànábì Isa kò sánábì kankan láàrin àwọn méjèèjì lẹ́yìn Isa ànábì Muhammad sallallahu alaihi wa ربنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقفلنا على آثارهم بعيسى ابن مريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقفينا على آثارهم بعيسى مريم مصدقا لما بين يديه من التوراه واعطيناه الانجيل فيه هدى ونور ومصدقا لما بين يديه من التوراه وهدى وموعظة للمتقين إذا في أشياء لا بشيء بشيء وشواكر من جابر الشيطان بسم الله الرحمن الرحيم الأدم وقفلنا على آثارهم بعيسى ابن مريم الأدم ليس ànábì Mùsá lọ tán aléìsàlátù wàsàlám àwa fi Ìsá ọmọ Maryam a fi tẹ̀lé Ìsá ọmọ Maryam yìí aláàfáàríhìn àwọn ìlànà táwọn ànábì ọlọ́n tó ṣáájú tí wọ́n mú wá ọ̀nà ni ànábì Ìsá òun ló ń tọ̀ ìlànà yìí ó lórí ẹ̀ فقفينا على آثارهم بعيسى ابن مريم وقفينا على آثارهم بعيسى ابن مريم الأدم في عيسى ابن مريم àfi tẹ̀lé nípa àwọn ànábì ọlọ́run tó ṣáájú ìyẹn túmọ̀ sí pé òun ò wá dá sí ti ẹ̀ lọ́tọ̀ ìtara ànábì ọlọ́run ọba tó ṣáájú sọ lòun náà wá sọ káwọn èèyàn gbọ́ ọlọ́run ọba gbọ́ kọ́mọ̀dé lójú papọ̀ mọ́ ọlọ́run ọlọ́run tó dá àwọn nìkan máa sìn kí wọ́n má jọ́sìn fóòsà gbogbo àwọn nǹkan wọ̀nyí àtàwọn òfin tọ́lọ̀wọ̀n bá fi ráwọn ànábì ọlọ́run tó ṣáájú eré náà ni ànábì ìsá lọ́lọ́wọ̀n bá ní kó náà tún máa ṣe lálàyé fáwọn ọmọbàmí Ísírẹ́lì مصدقا لما بين يديه مصدقا لما بين يديه من التوراة أنبي عيسى إلا جاء المسلم مصدقا لما بين يديه من التوراة ìwọ́tọ̀ dánlẹ̀ nínú taurat èyí kì í ṣe àtàwárá láìsàlàìsà aláàmọ́ tó nílẹ̀ yẹn kì í ṣe ní ìtọ̀dọ̀ ìdíyà ní ìbàyà níyà ni nínú tààràt ìwé tí ànábì Ìsá bá ń lẹ̀ oná ní àtàwọ́rá ìtọ́lọ̀ ọba fún ànábì Mùsá ọlọ́wọ́ bá fi ìmọ̀ àtàwọ́rá ó fi ma ànábì Ìsá táàjú kọ́lọ̀ tó wá fún níwé tí ẹ̀dùn tí ṣe ìjírí Mùsá wá jẹ́ mùsọ́díkọ̀n ànábì Ìsá ó ń jẹ́rìí ìwé tó bá lẹ̀ náà ní àtàwọ́rá yóò máa sọ wípé èyí tẹ́ sọ yìí ó ń bẹ ń bẹ èyí tẹ́ wí ní kò sí ń bẹ èyí tẹ́ sọ yìí ó ń bẹ ń bẹ èyí tẹ́ wí ní kò sí ń bẹ ntí ànábì Ìsá tó ń ṣe nìyẹn nípa ìwé tẹ́lẹ̀ wọn bá fún Mùsá kì ṣe àtàwọ́rá náà. وَأَتَيْنَاهُ الْإِنْجِيلَ فِيهِ هُدًى وَنُورٌ لَيْبَ فِي أَرَضِ عِيسَى تَتُمُّ التَّوْرَاةُ تَفِي كِرَاسِي tó fi ń sọ̀rọ̀ fáwọn ènìyàn ọlọ́run ọba wá fún òun náà nílò ìsú ẹ̀ tí a mọ̀ sí ìjírí ìjírí ọlọ́run fún àmọ́bì ẹ̀yìn sá ọlọ́run bá ní ìyẹn nílàta fún ẹ̀yìn sá fi ìhúdá ọ̀nàmà ń bẹ ń bẹ wọ́n ní ìmọ́lẹ̀ tí ń bẹ nínú ìjìlá ta fún ànábìnrin Ìsá. wọ́n mú sọ bí kọ́ ìrìn bàbá ìrọ̀dé ìrìn rẹ̀ tọrọ. ọ̀dọ́ mi nínú ìwé ta fún ànábìnrin Ìsá ti ń ṣe Ìnjíl ìjẹ́rìí ló jẹ́ sáwọn ìwé tó gbálẹ̀ ó ń jẹ́rìí sí ti ń bẹ nínú Tàórátà ìyẹn túmọ̀ pé kò sí àtọ̀ dàbí alára láàrin tí ń bẹ nínú tàìrẹ́tà àti tí ń bẹ nínú ìjírí wáhídá ọmọ ìjọ tàìrẹ́ mọ́tàbí ìjìlá ọmọ ọmọ lè náà jẹ́ Oúnjẹ láti lè lè mọ̀ tẹ̀kùn fún gbogbo àwọn olùbẹ̀rẹ̀ ọlọ́ pátápátá ìwọ́n túnmọ̀ sí pé ìjì tọ́lọ fún ìsá ìmọ̀nà ní ìmọ̀lẹ̀ bẹ̀ẹ̀bẹ̀ wà sí bẹ̀ẹ̀bẹ̀ lórí mo tọ̀kí fún gbogbo olùbẹ̀rẹ̀ ọlọ́run والقرآن الذي بما أنزل الله فيه ọlọ́ọ̀bá ní gbogbo àwọn ta ìdíta ti sọ ìjìlá kalẹ̀ kí kà ṣe pé ká máa gbé káàkiri lásán kìí kà ṣe pé ká máa fira oríṣò kìí kà ṣe pé ká máa gbé sábíyá nígbà tí wọ́n bá ń jáde ẹlẹ́ni bí bá fi sọ kalẹ̀ wàlúwà kó máa nílò ìjì àwọn tàà fún ní ìjì ìlà kí wọ́n máa dájọ́ pẹ̀lú tí ń bẹ nínú ìnjílì ọlọ́run ọba fún wa wàlúwà kún áàlù ìnjílì ọlọ́run káwọn ta fún ní ìnjílà kọ́wà mọ̀ dájọ́ bílẹ̀ ọ̀rọ̀lọ́wọ́ fi òfin ọlọ́run tó ń bẹ nínú ìnjílà ọmọ yí padà ọmọ ti ṣèdájọ́ láàrin ara yín òfin ọlọ́run tí ń bẹ lórí ọ tó bá jalè nínú ìnjílà ọmọ lò òfin ọlọ́run tí ń bẹ lórí ọ tó bá ṣe sì náà nínú ìjìlá ẹlọ́wọ̀ bá ní kí wọ́n máa lè náà wọ́n lọ́wọ́ kún bí náà ọ̀zọ́ lọ́wọ́ bá ní gbogbo ọmọ kẹ́mi ta fún ìwé tí wọ́n ń bẹ lọ́wọ́ wọn tí wọ́n wá láwọn òsì fòfin grace ló ń bẹ fáwọn òfin ọ̀ka àwọn ọlọ́wọ́ bá ní gbogbo ọmọ kẹ́mi tó bá wá fi òfin ọlọ́wọ́ bá ti ń bẹ nínú ìwé ta tí ò ní fáwọn láìka homórí fásitì ẹni bẹ́ẹ̀ àwọn náà ni ẹlẹ́ṣẹ̀ gbogbo àwọn tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ pátá tí wọ́n fi òfin ọlọ́run ọba sílẹ̀ tí wọ́n ò tẹ̀lé tí wọ́n fi òfin ọlọ́run tí ń bẹ ní òwe wọn sílẹ̀ tí wọ́n ò lówó àwọn afẹ́ àwọn ń sọ fún wa wípé tó túmọ̀ ara yìí ó náà ní pé kí mùsùlùmí máa lo kùránì kẹ́ńtẹ́ ìṣe mùsùlùmí náà kẹ́ máa lòwe tí wọ́n láà ìṣe ìtumọ̀ ènìyàn ìgbàdọ́lọ́ ń fi sọ kùránì kalẹ̀ ó ti bẹ̀rẹ̀ wọn fún gbogbo èèyàn láti nígbàgbọ́ nínú kùránì láti mọ́jú ìwé kankan mẹ́wàá mọ́ torípàlù kùránì ọlọ́run ọba ti ṣe é lòwe tó kó gbogbo àwọn èyí tó ṣáájú ó ti kó sínú kí ni ohun tọ́lọ̀ wọn bá fẹ́ kó yé wa òfin inú ìwé tòun lòun bá balẹ̀ yẹ gbogbo ìlànà ọlọ́run ti kó gbogbo ẹ̀ sínú kùránì ṣùgbọ́n tọ́lá ọba ń sọ ń bì ó náà ní wípé nígbà tá a fi ìwé ọ̀hún ránṣẹ́ fún wọn ìdí tá a torí ẹ̀ fi ránṣẹ́ ni pé kí wọ́n lo òfin tó ń bẹ ní ẹ̀ pàápàá jùlọ àwọn òfin yìí ó ń ṣe déédéé pẹ̀lú òfin yìí tó ń bẹ́nu Quran tọ́lá bá ti wá kọ̀ òfin àwọn Yahudi àwọn Nasara wọ́n láwọn òsì fòfin kí ni ìdájọ́ ẹni tó mutí ẹni tó ṣe sìnà ó ń jẹ nínú ìwé ọwọ́ wọn bẹ́ẹ̀ bá fi wọ́n léèrè wọ́n ní àwọn òlòfin ìjọ mẹ́jẹ̀mú láéláé nìyẹn àwọn òsì fófin ìjọba ìwé ọkọ̀ máa ṣe ọba mutí ọba ṣèṣì náà kò sófin ẹ̀rọ ọba ní bóòlù ìṣòro àjọ pé ó wàá sọ odidi ìwé kalẹ̀ kó fi mọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ kì í ṣe wá sí nìkan ló ń bẹ ní àwọn ìlú ọlọ́run òfin ìgbàgbọ́ yóò wà ń bẹ̀ òfin yóò wà ń bẹ̀ bọ́lá ọba tí ń sọ gbogbo ìwé kalẹ̀ nìyẹn ọlọ́ ọba ń sọ fáwọn tá a fún tíra ṣáájú ànábìyà Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́ ọba ní ẹ̀sọ́ fáwọn náà فليحكم أهل الإنجيل وليحكم أهل الإنجيل بما أنزل الله فيه ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون وياكم لهم الإنجيل kí gbogbo àwọn tí a fún ní ìjìlá tó ń pèrè àwọn lọ́mọlẹ́yìn àmọ́bìnrin sá àwọn òfin tó ń tẹ́ nínú ìwé ọwọ́ ọlọ́nìkan máa lò káwọn náà máa lùsè dájọ́ ẹgbẹ́ bá jalè nínú òfin yìí kí lọ́lọ́wọ́ bá ní ká ṣe fún nínú ìwé tó ń bẹ lọ́wọ́ yín ẹgbẹ́ bá ṣe ìsìnná kí lọ́lọ́wọ́ bá ní ká ṣe fún nínú ìwé ọwọ́ yín ọlọ́ba ní ẹ̀yìn rẹ̀ lérò wọ́n mọ̀ lọ́mọ ya kún bí àrùn fẹ́lẹ̀ lọ́ lọ́mọ ya kún àrùn fẹ́lẹ̀ lọ́ ọlọ́ba ní gbogbo ẹnikẹ́ni tá a fi òfin sínú ìwé tá a fi ránṣẹ́ sí wọn tí wọn ò bá lò tó wá sí pé èyí tó bá wọn lára mu nínú ìwé ọwọ́ wọn ni wọ́n lò èyí tó jẹ lófin wọ́n pàṣẹ wọn ò lówó ọlọ́run ọba ní ilẹ̀ ọ̀rọ̀lá ìta homo ìrẹ̀fà tó kó lórí àwọn ènìyàn bẹ́ẹ̀ pòkí ni wọ́n alìkàrìjúna ní tọ́ra olùjáde kúrò nínú ìtẹ̀lé tọ́lọ́run ọba election ni wọ́n ṣe lórí jẹ́ pé ọlọ́run ọba òtorí nǹkan kan sọ ìwé rẹ̀ kalẹ̀ bí kìí ṣe kó kálò lánàá àwọn ń sọ̀rọ̀ nípa a ní látara wípé ọ̀nà tó gbà wáyé kò ní bàbá ìdílé rẹ̀ tá a fi ń ṣàfitì rẹ̀ sọ́dọ̀ ìyá ẹ̀ bẹ́ẹ̀ sì ni gbogbo ẹni tó bá bí mi èyí a máa ṣàfitì ọmọ sọ́dọ̀ bàbá ní lágbájá ọmọ alágbájá lágbájá ọmọ alágbájá ṣùgbọ́n ìfẹ́ ọmọ mẹ́ríàm ìyá rẹ̀ là ń ṣàfitì rẹ̀ sí à ọmọ mẹ́ríàm ìyẹn ló ń túmọ̀ sí wípé ọ̀nà tí yíká gbà wá lọ ayé kò ní bàbá ọlọ́run ọba fi dára ni ọlọ́run ọba fi sagbára rẹ̀ hàn ni lọ́ba ìṣàlàyé fún wa nípa ọ̀nà mẹ́rin kò pé márùn nínú ọ̀nà tí àwọn èèyàn ń gbà wáyé ọ̀nà àkọ́kọ́ lẹ́yìn tí èmi bàbá tí èmi yà ọlọ́run ọba dá ọ̀nà ní anábìyà Adam ọ̀nà kejì ẹni tó ní bàbá tí ò níyà ọ̀nà ìyára hawaii a lè pe ádámà ní bàbá ẹ̀ ta níyà hawaii kò sí ọba ọlọ́ọ̀kẹta ọ̀nà ọlọ́ni tí ó níyà kò ní bàbá ní ànábì Ìsá ọmọ Maryam ọlọ́ọ̀kẹrin olàwátá ní bàbá ta níyà jẹ́mọ́ ọba àwa ronú látòníbẹ̀lá òun lórí karùn-ún kò sí látara àbí bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá náà máa jẹ́ kí gbogbo ọ̀nà ìrìn yìí wáyé kábàá lè mọ̀ pé kò sí wọn ọmọ òlé ṣe ní kálì mọ̀ pé kò sí tí ò lágbára àti ṣe ó kọkùnrin àti obìnrin náà sùn mọ́ra wọn kọ́ ni ó wà kóbìnrin nìkan máa bẹ kó má sọkọ kọmọ ó fìyà ó kápá ọkùnrin ó máa bẹ kóbìnrin ó máa bẹ kọmọ ó wà gbogbo ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin ọlọ́run ọba lò láti lójú jó kámọ̀ wípé kò sí tó òun ò lè ṣe kò sí tágbára àwọn òka bó ń bá wá ṣe bẹ́ẹ̀ bó ń bá wá gba ọ̀nà ara jẹ́kẹ́ dákọ̀wé wáyé gbogbo aná ọ̀nà tá a gbà wáyé ọ̀nà yá nínú. tá a bá lè ronú sí dáadáa látara wípé ọ̀nà ta gbà wáyé ilé pọ̀ jù ní ìjà mọ̀ tó yá nínú òun lọ̀nà tí ó táwọn tó pọ̀ gbà wáyé tí nǹkan bá ti di àǹkó kìí jọjúmọ́ ìtọ́jọ́ ti fi rí fẹ́ jọjú nìyẹn olùkọ́lẹ́gbà wá hawaii olùkọ́lẹ́gbà wá ádámà olùkọ́lẹ́gbà wá pọ̀ ń bẹ̀ náà ní bí tiwa ṣe rí náà ní ìbá ṣe rí torí pé gbogbo ẹ̀ náà iṣẹ́ ìyanu ọlọ ọ̀nà táwa ìgbọ̀n gbà wáyé iṣẹ́ ìyanu ọlọ ọba ni ọlọ́run ọba ni ẹ má ti bẹ̀rẹ̀ sọ ẹyin sábẹ́ ọlọ́run ẹ má sọ di ẹ̀gbọ́n ọlọ́run ẹ má sọ dàbí rẹ ọlọ́run ẹ má sọ di amúgbálẹ́gbẹ̀ẹ́ fẹ́lọ́run ẹ má sọ dọmọ ọlọ́run. látara ọ̀nà tí ìta gbà wáyé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá tààrà ìṣìnà ọ̀nà làwọn ọ̀nà sọ́ra wọ́n kọ́ ọ ọlọ́láwọn nàṣọ́rọ́ àwọn ní látara pé a kọ̀tẹ́ ní tó gbáyé láì rí ọmọ ọlọ́ọ̀nà ní ó nàjọ́ nínú suratu Ali Imran suratu Ali Imran kátó lọ́bẹ̀ ọlọ́ọ̀dá wá dé kó wá rí pé ọ̀nà tí ń sọ́gbà wáyé ọ̀nà ìyá mímí gẹ́gẹ́ bí gbogbo àwọn ọ̀nà ìyókù náà ti jẹ́ ìyá mi ṣùgbọ́n bí ti wá wáyé yìí ìyẹn ò mú kúrò nípò ẹrú ọlọ́run ìyẹn ò mú kúrò nípò òjíṣẹ́ ọlọ́run bákan náà ìyíta ọmọ mọ́ríámà ọ̀nà tọ́lọ̀ wọn bá tó fi mú kúrò lórílẹ̀ ó jọ́nà ìrújú sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn táwọn èèyàn tó wá tààrà ìsọ́nù ó ń bẹ nínú àwọn mùsùlùmí lónìí àwọn tí wọ́n gbà wípé ọmọ mọ́ríámà wọ́n ló ti kú ẹgbẹ̀rún àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ kódà ẹlòmí ọ̀sẹ̀ tó ní alukùránì kò sí ẹ̀rí kankan tó sọ wípé irúfẹ́ ọmọ mọ́yàmù òtítù kódà ẹlòmí àwọn sọ wípé nínú àdìsí ànábì kò sábìsì kankan tó sọ wípé irúfẹ́ ọmọ mọ́ríámà wípé ọlọ́gbé lọ òkè ni bí kò sábìsì ọ̀nà tó sọ bẹ́ẹ̀ àwọn èèyàn ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ ṣùgbọ́n pẹ̀lú ìgbẹ́ ọlọ́run nírọ̀lẹ́yìn a ṣe lálàyé fún wa àwọn èrí nínú Al-Qur'an tó ń tọ́ka wípé Isa ọmọ Màríámà kò ikú máa záàlà hayyan gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ mùsùlùmí tó jẹ́ mọ́lẹ́yà ní Muhammad sallallahu alaihi nínú ìgbàgbọ́ wa nípa gbọ́dọ̀ gbà wípé Isa ọmọ Màríámà yìí tí kú ìwọ́tọ̀ bá lọ nígbàgbọ́ tó yàtọ̀ sí yẹn ìgbàgbọ́ rẹ ti mẹ́hẹ̀ nìyẹn òsì nínú ojúlówó ọmọlẹ́yà nẹ́bì sallallahu alaihi ẹlòmí wọn ń bẹ ìdí tí òjò máa sọ bẹ́ẹ̀ yọmọ ibi tá a bá sọ bẹ́ẹ̀ tó fi ti káà ń gbé àwọn ìmọ̀sọ́ra lẹ́yìn torí báwọn náà sọ wípé Jésù ó ti ó ti ó ti gòkè lọ yóò sọ̀kalẹ̀ níbẹ̀ òpin ayé ìdájọ́ kò sí bẹ̀rẹ̀ ó fẹ́rẹ̀ dé tá a bá wa náà bá sọ pé yóò sọ̀kalẹ̀ níkẹyẹ ayé àwa náà ń sọ fún ọtí wọn nìyẹn ẹlẹ́jọ́ aṣọ bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ sì ni ìsìlámù ò gbà bẹ́ẹ̀ nítorí wípé nǹkan kan ó kó fún àwọn ènìyàn kan káwá bẹ̀rẹ̀ bò torí pé yíṣá ta ló ní yíṣá ọlọ́run ta ló lọ́n mọ́bì ọlọ́run ọlọ́rọ̀ ìbọn ń fẹ́ nítorí bá wá sọ nípa yíṣá àgbùdọ̀ mọ́bì èyí tó lálàáfíà nípa ọ̀rọ̀ yíṣá ọmọ ó náà ní wípé ọba nígbà tó lánàá àtàlàyé fún wa nígbà tó ń bẹ lọ́mọ òkú òǹlo ló ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó ṣe wá sí fún wọn ìgbà tó wá dàgbà ó ń ṣe wá sáwọn Yahudi wípé nígbà tó ń ti dé yìí kò sí ń jẹ́ Yahudi kankan ohun tó mú lọ́wọ́ lọ máa tẹ̀ lóhun torí pé ànábì Mùsá ti sọ kalẹ̀ fún yín kó tó lọ wípé òun ń bọ̀ tó ń bá sì ti dé gbogbo ní ọ̀nà tẹ̀lé òun ṣùgbọ́n àwọn Yahudi ní pé bàbá tẹ̀ tẹ̀lé èèyàn tó máa lò làwọn ọmọ tẹ̀lé àwọn Yahudi gbà wípé ọkùnrin kan ló fún Mọ́ríàmà lóyún wípé Ìsá pé kò lè dé ìjìṣẹ́ Ọlọ́run wípé kì í ṣe bóòlù yẹn ó ṣe bímọ láì rọ́kùnrin àwọn Yahudi ní wọ́n ló ń jẹ́ bẹ́ẹ̀ wọn ò gba Ìsá Mọ́ríàmà bọ̀ látara ìmọ̀gbà wípé dandanlá àwọn ó pa iṣẹ́ ọmọ mẹ́rẹ́wọ̀n kùránì sọ̀tún àmì sọ́tún nìsá ọlọ́ọ̀dọ́nà ọdún ńlá ọmọnà ṣọ́ọ̀tọ̀ ọmọ rẹ̀ jí bismillahir rahmanir rahim ayàwó 156. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم èyí bá fẹ́ kà fún wa yìí ọlọ́run bá ṣàlàyé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ bí yíká ṣe kúrò lórílẹ̀ nínú súrà yìí àyà tá a fẹ́ kà yìí ọlọ́run bá sọ fún wa ń bẹ̀ bá ní wọ́n kọ́ olè wọ́n. قتلنا قتلنا المسيح عيسى بن مريم ọlọ́ọ̀bá ní wà náàbí wà máa gbọ́ àwọn yàúdí tí wọ́n ń sọ kiri tí ọlọ́wọ́n ti pa Ìsá ọmọ Mẹ́ríàmà nítawọ̀ yàúdí ń sọ ní ọlọ́wọ́n ti pa Ìsá ọmọ Mẹ́ríàmà ọlọ́ọ̀bá wà náàbí wà gbọ́ tí wọ́n ń sọ ní rẹ̀ Ìsá ọmọ Mẹ́ríàmà Rasulullah èyí tí ń tòjíṣẹ́ ìmọ̀ ẹ̀rọ sẹ́nìkan lè pa ni ọlọ́ọ̀bá ní sọ ọmọ mọ́ríwá rẹ̀sù lọ́lá tí í ṣe òjíṣẹ́ ìní ọlọ́run ọ̀nà ọ̀pọ̀ta wọ́n ò pa ọlọ́mọ́ríwá máa kọ́ta lóòrù wọ́n ò pa yọ̀mọ́ ẹ̀díkà farabalẹ̀ táwọn kọ́dá wá dìde lónìí tó ń ọlọ́lọ́mọ díẹ̀ kí wọ́n ní wọ́n ti pa ìsá sọ́ọ̀tọ̀ ọlọ́run ní ó sọ́lọ́ ní ó sọ̀rọ̀ tààtẹ̀lẹ̀ ní àbọ́lọ̀ tó bí adámà ìdúgbà sọ ìránì rèyí tí ò ní túnmọ̀ pàtí lè fún ọlọ́ọ̀bá ní ọlọ́mọ́ kọta lóòrùn oríjú ọlọ́ọ̀nù wọ̀rọ̀ pa bí adámà ìdúgbà wọn pa àwọn ọmọlẹ́yìn rẹ̀ ti gbà bẹ́ẹ̀ tọ́gbọ̀rọ̀ tẹ̀lé ìtúlẹ̀ tọ́tẹ̀lẹ́rọ̀ lórí wọn àtijọ́ ń pẹ̀lú àwọn pa yàmá sọlá búrú kódà wọn ò kàn má gbélébù ọlọ́wọ́ bá ti rẹ̀ dáta wọn nọ̀sọ́rá tí wọ́n ni wọ́n kàn má gbélébù ọlọ́ni yàmá sọlá búrú wọn ò kàn má gbélébù Fẹ́lá kìí bí ara ẹ̀hẹ́ ọlọ́wọ́ bá ní agbékórí bẹ́ẹ̀ lójú wọn ni. Àwọn àti onímọ̀ tẹ̀síìl wọ́n nígbà tí wọ́n ń pèsè ẹ̀rù ni wọ́n mú ni wọ́n wá lù ni wọ́n wá kàn lágbélébù àwọn àrùpá wọn kan ń fẹ́ ọmọ mẹ́ríàm tẹ̀síwájú Ọlọ́ọ̀bá ní gbogbo àwọn èèyàn tó wá ń yọ ọpọ ní nípa ṣe wọ́n pa, ṣe wọ́n ò pa, ṣe wọ́n kàn, ṣe wọ́n ò kàn, ọlọ́ọ̀bá kò sẹ́ni kẹta tó láàrín àrídájú inú gbogbo àwọn tí ń sọ̀rọ̀ torí bọ́rọ̀ yìí dojú rí máa lọ àwọn kan ní òní wọn kàn àwọn kan ní kìí sọ àwọn kan ní òní wọn àwọn kan ní kìí sọ ọlọ́run ọba ní kẹrẹ́rú gbogbo àwọn tábà ń ya apá ẹnu nípa ìyíta ọmọ mẹ́ríàmà. lọ́nà òǹdè ilé ilé. ọlọ́run ọba ní kẹrẹ́rú sẹ́ni kẹrẹ́rú ní wọn tó nímọ̀ nípa bọ́rọ̀ ìgbà gbogbo ọjọ́ náà kò sẹ́ni kẹkẹrẹ gbogbo àwọn dáláhùn kọ̀ọ̀kan lẹ̀ ọlọ́run ọba ní kò sẹ́ni kẹkẹrẹ tó nímọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀yìnsá ọmọ mẹ́ríàmà ibi tọ́rọ ẹ̀yìnsá ọmọ mẹ́ríàmà tó forí sọ́njẹ́ náà ọlọ́run ní kò sẹ́yìn kankan tó mímọ̀ nípa rẹ̀ nínú ọ̀rọ̀ jẹ̀mọ́ àlàyé ọ̀rọ̀ tó ọlọ́run ní ọ̀rọ̀ pa ọlọ́run tí wọ́n ń púùpù ẹ̀ ipò tó ń bá àwọn èèyàn kan náà rò pé wọ́n pa ọlọ́run ní òrí bẹ́ẹ̀ ìrújú ló ń bẹ fún yín kò sí mà kankan fún yín lórí ẹ̀. wọ́n ló ń kọta lóòrùn yẹn sí ilẹ̀. wọ́n lọ kọta lóòrùn yẹn kí ilẹ̀ ọlọ́ọ̀bá ní ní ti àmì ìdánilójú wọn ìpá ọ̀rọ̀ tọ́lá ní ìjàmá ọ̀hán. Bàrọ̀fà òrìlá òrìlẹ̀. Nígbà tí wọ́n wá pa bó lọ́rọ̀ rẹ̀ ṣe wá já sí. Ọlọ́run bá ní bá lọ́sà òrìlá òrìlẹ̀ yìí. Ọlọ́run bá gbé lọ sọ́dọ̀ rẹ̀ ni. Ọ̀tàlọ́ wa wà ṣìṣàn àti ìmọ̀. Ọ̀tọ̀ wá rè gbogbo olóṣèlú ní pọ́sibù kọ́lọ́ ọba kó gbé yàn láàyè. Kó dè lọ sí sọ́mọ̀ kí ni ọmọ jẹ ọlọ́run bá ní ọ̀rọ̀ mọ̀ wọn lọ́ní wakana lawo azizan ọba tó gbé gbogbo tó bá fẹ́ ṣe yóò ṣe tó sì ń yọ lọ azizu ni ọba alágbára lòun algalibu ọba tó ti ju gbogbo tó fẹ́ ṣe lọ ìtumọ̀ azizu ni ọ haki àwọn. haki ilẹ̀. ọba tó gbogbo ń ṣe gbogbo nǹkan tẹgbọ́tẹgbọ́ ó mọ̀ bí tọ́lá ọba ti sọ̀rọ̀ ó sẹ́ni mọ́lá ọ̀nà bẹ́ẹ̀ àwọn inú sọ́lá nìfà kò mú ìrújú lọ́wọ́ ó fojú hàn kò dojúrú ṣùgbọ́n àwọn èèyàn ní ilé mi làwọn máa tí máa ara ẹ̀ pé bá rọ́pà ńlá ilé yìí wípé ọlọ́run ọba ṣàgbéga fún ni kì í ṣe kó gbé lọ ẹbí jọ́nà ẹnìkan ò ní ṣe bẹ́ẹ̀ àfẹni tí ó bá pàdánù ìmọ̀ nípa èdè lárúbáwá torí wípé ọlọ́run lè rọ̀ sáà ń lọ́rùn ìlà léèdè lárúbáwá tèèmì súnmọ́ ẹ̀ dàrọ̀fà ọlọ́ ìlérí tí ìyẹn tàbí tọ́ka sí ìlàlá dàrọ̀fà ọlọ́ ìlérí ọlọ́run ọba gbogbo alọ́sọ́dọ̀ rẹ̀ ni àwọn àṣọ́gbọ̀n ẹ̀ ìbínú Kùránì ọlọ́run Ènìyà ibi yára fáwọn ìbọ̀rọ̀ ìyíma. Ìbọ̀rọ̀ yára fáwọn ìbọ̀rọ̀ sí ìmúlùkọ́ ìbẹ̀rẹ̀ ọgbà ìrẹ́wà ìbí yára fáwọn. Ibi ọ̀ṣẹ́ ìtumọ̀ pé ànábì Ibrahim tó gbé òpé ilé tó gbé lọ sọ́nà ni yára fáwọn kọwa yàtọ̀ síra wọn. Ìlàjú bẹ́ẹ̀ ní ìdá. Wà ibi yára fáwọn ìbọ̀rọ̀ ìyíma kọwa ìdá nínú ìbẹ́ òpó ilé bẹ́tìlá síkì tó gbé sókè tó fẹ́ kọ ìyẹn yàtọ̀ sí yìí ọlọ́run ló bá rọpa ọlọ́run ilẹ̀ yìí òun ọlọ́run ọba òun gbé wá sọ́dọ̀ tòun ọlọ́run ọlọ́run ọba ti parí ara ẹ̀ tó wọ́n kọ́ ọ́. ọlọ́run àzìzá ló máa tí ì ọlọ́run ọba tó tó ṣe gbogbo tó bẹ́ẹ̀ ṣe ni tó sì ti mọ̀ tó ti tó ṣe tó tó ṣe lọ́lọ́ hakiman ẹbọ ọ̀jọ̀gbọ́n ni mùsùlùmí gbọ́dọ̀ dábọ̀ nínú àwọn àpapọ̀ ìgbàgbọ́ mùsùlùmí ẹni pé kágbà wípé ẹyin sá ọmọ mọ́ríámà máa záàlà àyíyá kò yẹ kò bò lẹ́nu sísì ń bẹ láyé tẹ́lẹ̀ wọn bá ti gbé lọ sísọ́mà kò ikú ara yìí ara bíi méjì ní ìṣẹ́ ń bẹ́ẹ̀ nínú alukur'an tó sọ̀rọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n èrò ọ̀pá àkàrí owó ìmú ìtumọ̀ méjì kankan wá ó ṣàlàyé ẹ̀ lẹ́gbọ̀n ọdún ó ṣàlàyé ẹ̀ tí ò ní ìtumọ̀ méjì ara ní ìtò wá ń bẹ ní sọ́tọ̀ alì Imran ìyẹ́ ọmọ tọ́lá ń bà lú ọ̀rọ̀ yẹ ó lè ní ìtumọ̀ méjì ìgbàtọ́lá ọba ń sọ nípa ọ̀rọ̀ Ìsá ọmọ Maryam nípa bá a ṣe bí nípa abẹ́lọ́wọ́ bá ṣe mú kúrò lórílẹ̀ náà lọ́pọ̀ alì ìmọ̀ràn ìdùkọ́rọ̀ lọ́rẹ̀ àìsà ìlú mọ́tàṣì mọ́tàṣì tàwàrà ọ̀sẹ̀ ìkàrẹ̀ ومطهرك للذين قفروا وجعل الذين اتبعوا تبعوا قفوق الذين قفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فحكم بينكم فيما كنتم فيه فقد أهلكوا وعظموا ومكروا قال الله يعود الدفع ومكر الله ètò ọlọ́sì ju ti wọn lọ ibi táwọn afáà ti wọn ká wo báyà yẹn ṣe bẹ̀rẹ̀ tó bá ṣe pé wọ́n rí pa ni ajẹ́pẹ̀pẹ̀ tí wọ́n ló sọ tó bá ṣe pé wọ́n rí kan mágbélébú ni ètò tí wọ́n ló sọ nìyẹn ẹ̀rọ tó wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn wà mọ́kà rú àwọn ìyàwó dídé pé wà mọ́kà ra lọ́ọ̀hún ọlọ́sì fi ètò tọ́lọ́n ju ti wọn lọ. bóyá wà lẹ́yìn tó wá fẹ́ kí ọwà ní iṣẹ́ ọmọ mẹ́rìnàmà ìgbà wọ́n wá gbámú wọ́n má gbólóògùn nígbà tí wọ́n kàn má tí wọ́n wá ti kú ọwọ́ ara pálápálá tó wá sá lọ síbi kan lórílẹ̀-èdè India nígbà tó wá sá lọ ọbẹ̀ ibẹ̀ ló ti níyàwó lórí ti bímọ ọwọ́ wọ́n ọlọ́ọ̀bá ní wọ́n mọ́kàrú wọ́n mọ́kàrá wà ọlọ́láwọ̀ yàwó dídéte wọ́n mọ́kàrá lọ́rùn ọlọ́run sì fi yé wọn pépé tẹ́lẹ̀wọ̀n bá ju ti wọn lọ ọ̀hán. ọ̀la ọkọ̀ ẹ̀rọ máa kiri. ọlọ́run ọba ọlọ́ba tó ju gbogbo détédété lọ ètò tí wọ́n ń dáná nípa àwọn fẹ́ pa ọlọ́ọ̀bá ń sọ fún wa ibi kọ́ lọ́lọ́rùn ya ń sábìnà mẹ́rin ìdíkọ́lọ́rùn ya ìsà ìní mọ́tàwàsík ìní mọ́tàwàsík àwọn mọ́tàwàsík ìlàlẹ́ ثم إليها مرجعكم فاحكم بينكم فيما كنتم فيه تختلفون لأنه قال الله يا عيسى ọlọ́ọ̀bá ní wà náà jùlọ rántí nígbàtí mo sọ fún ìyínsá ọlọ́ọ̀bá ní mo pè rẹ ìyínsá ní mọ́tàwà sí ibi tọ́rọ̀ ti dàrú mọ́ ọlọ́rọ̀ ni àwọn ìhà tí wípé ọlọ́run ọba sọ wípé èmi ọlọ́run ni màá pa wọ́n rọ ọ̀fẹ́ wọn ka ayé láyé à màá sì gbé ẹ wá sọ́dọ̀ mi wọ́n wà ní èyí lẹ̀ yí pé ó ti kú torí pé ọlọ́run ní òun ọ̀pá òun sì gbé wá sọ́dọ̀ àwọn á ń sọ pé kò tí kú wípé ọ̀rọ̀ tiwa òun ló takò àìsàn mùtáwà síkà tọ́lá ń bá lo táwà fá nínú èdè lárúbáwá ìtumọ̀ tó pọ̀ ló ń bẹ fún táwà fá ọlọ́run ọba sọ láàrin kan ní kùránì ọlọ́run ọba ní òun ọlọ́run ọba ó lẹ́dí yọtọrọ fákùnbì lẹ́yìn ọlọ́run ọba lọba tí máa kùn nílé oorun lálẹ́ yàtọ̀wà fá lọ́lọ́run ọba lò àwọn àfọ́ anítàwà fá ó lè túmọ̀ sí kéyìn ó sùn ó lè pé kí ẹ̀mí ó kéyìn ó dákú

bó túmọ̀ rẹ̀ ní pé òun ó mú ẹ̀mí rẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí gbogbo ìyànà ó ti lọ sí sánmà báwọn ó sì tù ní ẹ̀ tuntun tó wá kí ẹ bí ọba ń bèèrè ẹ wípé àwọn ilé àwọn kàádé ni wọ́n ti bẹ́ẹ̀ ó ṣe é ṣe káínọ́ọ̀rọ̀ àwọn kan ní àwọn àfọ́nímọ̀ pẹ̀lú táwọn náà ń tu bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo ìrìyà wà tó gbogbo ẹ̀ kò fẹ́ ètò lálàáfíà ọ̀rọ̀ mẹ́ta péré òun náà ló lálàáfíà nínú ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ nípa mutawasik ó ń bẹ ní àwọn tí wọ́n sọ pé tẹ̀kídìmù rẹ̀ tààfíì ó inú mutawasik àwọn rọ́ọ̀fì òkà ìlẹ́yà pé kí náà ní inú rọ́ọ̀fì òkà ìlẹ́yà wọ́n mutawasika ipe oúnjẹ náà wọn àfọ́nímọ̀ tẹ̀síìrì tí wọ́n túnmọ̀ ẹ̀bẹ́ẹ̀ oúnjẹ náà wọn àfọ́nímọ̀ tẹ̀síìrì tí wọ́n ní ìtumọ̀ rẹ̀ iná ẹ̀mí wípé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga yóò gba ẹ̀mí ẹ̀ tó bá gba ẹ̀mí ẹ̀ yóò wá gbógun sọ́nà tẹ́lẹ̀ wá dé sọ́nà ọlọ́ọ̀bẹ mi ọ̀pára sílá oúnjẹ náà wọn àfọ́nímọ̀ tí wọ́n ní mú táwọn fíkà ìtumọ̀ ẹ̀ ní pé ọlọ́run kan ń sálẹ̀ wọn ni nígbà tí wọ́n ń gbé lọ àfáwà ibn Jarir Tabari tafsir tó lálàáfíà jù ní gbogbo tafsir ayé wọ́n ní ìtumọ̀ èyí tó lálàáfíà jù nínú ọ̀rọ̀ mùtàwà fíkà ó náà ní wípé ọlọ́nkùnrin ohun torí pọ́pọ̀lọpọ̀ ayé nínú Kùránì lọ́lọ́rọ̀ bá ti lo tàwa fá sóorun ọlọ́run yóò lẹ́bí ẹ̀tàwà sáàkùn bì lẹ́yìn èmi ọlọ́run mọ́ mọ́ kùn nílé orin lálẹ́ ẹ̀yà ọlọ́run mọ́ jẹ́rọ́ àtúndì náà mo sì mọ́ ọjọ́ pé kàkàwá fá tọ́lọ̀ ń lè nínú kùránì bi bẹ̀ ọ̀dọ́dọ́ bí oorun kí ló dé pẹ̀lú aṣọ pé kò túmọ̀ oorun mọ́ bí wọ́n á rí báwọn lọ́dọ̀ àwọn àfóhùn nínú wọ́n ní ààyà mùtàṣábì nìyẹn táyà ti ń nítumọ̀ tó pọ̀ wọ́n ní ẹjẹ́ ká dá padà lọ séjì tí ò nítumọ̀ méjì èmi ọlọ́run ọba ìrọ̀ ìsá ọmọ mariam wà máa kọ́tà lórí rẹ̀ kí ìlú ma dárọ́fà àríwá olórí ilé orújú ọlọ́ọ̀bá ni wọ́n pa agbé lọ sí sọ́mọ̀ ni bẹ́lẹ̀ yìí bá wá mú túnmọ̀ tó pẹ̀ wá àwọn àtọ́ wá ní àṣẹ rọ́bì mùtàṣábì tàbí mahakam èyí tó mú túnmọ̀ tó pọ̀ nínú ara kùránì tó ń kálukú lè máa fún nítumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ní á gbé sí abẹ́ ara míì tó tó tó túmọ̀ kan ló ń ní ara ti tu báwọn àṣà tó ṣáájú ṣe ń ṣe nìyẹn ṣùgbọ́n tó bá fẹ́ lò fún nǹkan míì oní ọmọ ìyìn lọ́rùn káwá gbà bẹ́ẹ̀ wípé mùtàwà sí kàwọn ìtumọ̀ rẹ̀ náà ni wípé ìsá wípé tukú tó bá yẹ pé tukú ni gbogbo ọ̀rọ̀ tánàbí wá ń sọ wípé ń padà bọ̀ tánàbí sì ń júwe bí ó ṣe sọ̀kalẹ̀ tánàbí sì ń júwe iṣẹ́ tí ń bọ̀ wá ṣe níbo la fẹ́ẹ́ fìyàn sí. ànẹ́bí ìsáàmì ìmọ̀ kó ti kú kó tún máa sọ pé ń padà bọ̀. ẹ dákun ta ni ó ṣòótọ́ ta ni ó gbọ́ kùránì yìí nínú ànẹ́bí àtàlọ́mọdé ẹ̀. ta ni ó gbọ́ kùránì yìí náà níbi. nígbà tánàbí bá ń sọ fún wa wípé ń sọ ọmọ mẹ́rin ó ń bọ̀ ní àwọn àdíṣe lálàáfíà tó ń bẹ́ẹ̀ ní Bukhari àti Muslim sẹ́ni tó bá ti kú sáré ní olùwé tó padà wá èyí ọ̀kan ẹlẹ́ẹ̀kejì gbogbo àrùtọ́lá ọba ti ń sọ̀rọ̀ nípa ikú irinṣẹ́ ọmọ Mariam mọ́ọ̀tù lọ́lọ́wọ́ bá ń lò fún kò ló tàwa fá ayàtà kàlánà nígbà tí ń sọ ọmọ Mariam tó ń mẹ́rin tó ń sọ̀rọ̀ nígbà tó wà lókun lò ó ní wọ́n sálá àmì àlàáfíà ọlọ́run kó bá mi níjọ́ ta bí mi wàyẹ̀ ọmọ àmúùtù kò sọ pé wàyẹ̀ ọmọ àtàwáfá wàyẹ̀ ọmọ àmúùtù níjọ́ tí gẹ́gẹ́ kálàáfíà ọlọ́run kó máa bá mi gbogbo àyè pátá tí ọlọ́run fi ń sọ̀rọ̀ nípa ikú ìyíṣà mọ́ọ̀tù ló ń lò nínú sọ́tún nìfà ọlọ́ọ̀bá ẹwà inú àárín kìtàbù ọlọ́run kò ní sẹ́nì kankan nínú àwọn Yahudi àtàwọn Nasara ńlá láyú mímẹ́nà bí yí kọ́bílà mọ́tì yìí aláwọ̀bá ní gbogbo wọn ni wọ́n gbà yí sọ ọmọ mẹ́ríàmà gbọ́ kọ́bílà mọ́tì yìí táyú kó tó kú ẹlẹ́wọ̀n ò ní kọ́bílà wà fáàtì yìí ìgbà ogun àwọn tọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ nípa kú ẹ̀ mọ́tì ní ìmọ̀ ẹ́ lò nítorí pé ń sọ ọmọ mẹ́ríàmà àwọn ìyàwó jù ò dágbọ́ tọ́wọ́ bá ti gbé lọ ọlọ́bá wá nígbà tá a bá wá dá padà wọ́n bẹnu sọ́tún nìta àyàwó nìyẹn àyà 158 ọlọ́bá wá ní mìíràn kìtà èmi sẹ́mi kankan lórílẹ̀ nínú àwọn ta fún síra nínú àwọn ìyàwó bí àbáwọn nàṣọ́ra ilá àlàyé mi nọ́nà bì í ọbílà mọ́ọ̀tì yìí gbogbo ìyàwó dí wọ́n gbàgbọ́ ṣáájú mọ́ọ̀tì yìí kó tó fàyé lẹ̀ àwọn míì ń bẹ tí wọ́n túmọ̀ mọ́ọ̀tì yìí wọ́n túmọ̀ rẹ̀ sí pé kí àwùjù wo tó fàyé lẹ̀ ni kì í ṣe ìṣẹ́ ọmọ mẹ́ríàmà àwọn àfẹ́ onímọ̀ tẹ̀síì wọ́n ní wọ́n sàhí èyí tó lálàáfíà ni wípé ká sọ wípé èyí tó lálàáfíà òun náà ni awúdá tó bẹ̀mírì ìlà ìyínsá bìnú mẹ́ríàmà bẹ̀mírì yẹn ìyínsá ọmọ mẹ́ríàmà òun ló ń ipe ló ń padà bọ̀ wá kú bí o bá tó wá yé wa àwọn àfihàn onímọ̀ tẹ̀síìn ìgbà tí wọ́n túmọ̀ ara kẹ́lọ̀ ọba tó pé yíṣẹ́ ọmọ Maryam yukallimu nasa filmadi wakalan wọ́n mú yíṣẹ́ ọmọ Maryam yóò bá èèyàn sọ̀rọ̀ nígbà tó bá ń bẹ lọ́mọ òkú ńlò àti kàyẹ́ lánàá yóò sì tó bá àwọn àwọn èèyàn sọ̀rọ̀ nígbà tí bá ń bẹ ní káhálì káhálì sì ní ilé èdè lárúbáwá láti 40 years 50 years ní wọ́n fún tèèyàn ní káwálì irúfẹ́ ọmọ mẹ́rìnlẹ́m ìgbàtọ́lọ́ ń gbé kó lérílẹ̀ pẹ̀lú ìpanupọ̀ àwọn àfẹ́ onímọ̀ tafsir àwọn àfẹ́ onímọ̀ hadith àtàwọn àfẹ́ onímọ̀ ìtàn gbogbo wọn ní ọmọ 33 years ní kò tí ìdè káhálù nígbà náà àwọn àfẹ́ àmì èyí ni ẹ̀rí tó kàkó bá padà dé yẹn náà ni yóò tó rà nípò káhálù yóò kálímù náà tà yóò mọ báwọn èèyàn sọ̀rọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn àtàwọn amúwá ni wọ́n fi ṣàlàyé ẹ̀ wípé ń pàtẹ́ ní wá pọ̀ lọ́kàn kún bẹ́ẹ̀ wá wo oko lórí mọ̀táwàfá mọ̀táwàfá ìyí tó ti sọ̀rọ̀ mọ́ọ̀tù ọ̀pọ̀ ṣùgbọ́n ilé mọ̀táwà síríkà ó lè túmọ̀ sí pé ń pa ọ́ ó lè túmọ̀ sí pé ń kọ́ lóorun ó lè túmọ̀ pé ń gbà ọ́ kù lọ́wọ́ àwọn ènìyàn ẹ̀yìn ṣe wá mú pa nìkan nígbà tó fi pé àwọn ẹ̀rí pé kì í ṣètúmọ̀ pé pa ló pẹ̀lú ẹ wà á lọ dá wọn nìkan mú tó bá wá rí bẹ́ẹ̀ ẹ mẹ́jọ á fa ágùn torí bẹ́ẹ̀ ní wọ́n lè mọ ọgbẹ́ ìṣèjú ní kùrán náà náà fi mú yẹn wá ọ̀rọ̀ afẹ́mi tí ó mọ ìtumọ̀ kùrán tó ta ni kí anábìyà Muhammad sallallahu alaihi wa sallam arábìnrin wa ń sọ fún wa nínú hadith èyí tó lálàáfíà wípé ẹyin fa ọmọ Mariam tó bá ní tó bá ti kú àtúnú sọ pé padà bọ̀ àdìsí yìí ń bẹ nínú àfá tíra àfá wa Bukhari àti tíra àfá wa Muslim àfá wa àbúrò rẹ̀ ló gbà wá Ànábì sallallahu alaihi wasallam ẹ̀wù bá nàbí fi sọ̀rọ̀ yìí Ànábì wọ̀lú lẹ́bí nẹ́fì ìwọ́jì Ànábì ní mo búra pẹ̀lú ẹni tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ ẹ̀ bí ẹni bá nàbí ti mọ̀ fún èèyàn kan mọ̀ takọ̀rọ̀ Ànábì ní mo fẹ́ ẹni tẹ́mi mi ń mo ti búra láyé ṣe ká nà àyẹ̀yẹ́ ń zìlà sí kúbìlì mẹ́rìyàmà haka mọ̀nà àdìlà anábì yóò fẹ́ yá ìsá ọmọ mẹ́rìyàmà yóò sọ̀kalẹ̀ anábì sọ pé yóò jáde anábì ní kò ní wọ́n dìde yóò ń zìlì yóò sọ̀kalẹ̀ wà báyìí haka mọ̀ ní olùdájọ́ àdìlà ní olùdéédé tó bá wá dé kí ló fẹ́ wá ṣe fàyọ́kùsẹ́rì sọ̀lì yìí anábì ní gbogbo àgbélébò ní ọmọ owó dànù wàyà tó lè kìrìtìlì gbogbo ẹlẹ́dẹ̀ yóò máa pa wọ́n dànù wàyà bá olùjíṣíà kò ní í gbajíṣíà wàyà fíìdì mọ́ọ̀lù owó àpọ̀ láyé àtàláyà kẹbẹ́lú ọ̀hádùn débi pé bọ́bá fẹ́ nìkan lówó àgbẹ̀fọ́n sábàkọ̀bá kò ní ìgbà ètò ìníbẹ̀ tóun anábì lásìkò yẹn ń bọ̀ ọ̀rọ̀ táwọn ẹbí sọ̀nù ẹ̀dọ́kun sẹ́lẹ̀ tá a ló ti kú tànẹ́bẹ̀ ìjọba tó ń padà bọ̀ hadith yìí àwọn náà gbà á gbọ́ wọn ò nílò ọ̀tọ̀ ni àmọ́kú padà bọ̀ rẹ̀ yẹn yóò wá tànẹ́sìkò ẹ̀rọ̀wá nǹkan yóò wá ní ẹ̀mí míì yóò wá ẹ̀mí tí ó sì wá yẹn òun náà ló lórí àwọn. ẹ̀yà ìgbóyàn ń fọpẹ́ làwọn èèyàn sí. tànẹ́bẹ̀ ìmọ̀ ọkọ̀ lórí yìí tànẹ́bẹ̀ ti ìsá ọmọ mọ́ríwàm nígbà tí wọ́n pe lọ́mọ mọ́ríwàm tó orúkọ ìyá wọn papọ̀ ní arábìnrin ọmọ mọ́ríwàm arábìnrin òpólé ọ̀rọ̀ ó tún ní ọmọ mọ́ríwàm ló sọ kalẹ̀ ọwọ́ aṣọ bí kìí sọmọ mọ́ríwàm pé ọ̀gá àwọn ni ṣé ń jẹ́ ọmọ bákan náà nínú ẹ̀gbà wa hadith ní arábìnrin Muhammad sallallahu alaihi wa sallam arábìnrin kẹ́yìfà antum ìyẹn náà bẹ́ẹ̀ ni Bukhari àti Muslim anábì ní bẹ́ẹ̀ ilẹ̀ yìí ṣe rò pé yóò rí níjọ́ náà ìgbà mẹ́tàlá ibn Maryam fíkù nígbà tí ìfẹ́ ọmọ Maryam náà tó bá sọ̀kalẹ̀ láàrin yìí wà imamukum minkum níjọ́ náà ẹ ní ẹni tó gbé lórí yín tí kí wọ́n fún yín lórí wà pẹ̀lú níjọ́ náà ìfẹ́ ọmọ Maryam òun ó sì tún sọ̀kalẹ̀. àti àwọn aṣọ́ọ̀ṣùn kìtì kọ́lọ̀ kó bá ara ẹni sí wọn هنا ترى تنقل زاد المسلم فيما اتفق عليه البخاري ومسلم ان كان هذا حديث لي اتا تنبيه اكيسي يجب شرعا ان ما انا ولجا انتقاط كدب المسلم لا بيوكنا ان عيسى عليه الصلاة والسلام يقول عيسى مريم لا زال حيا الى الان كوي كوبو لم تسمي سمع ديسان وعلى الابد ان ينزل في اخر الزمان حاكما بالشرع نبيجنا بلو قد فقال لك يا يو لن توى مرداجة قليلا عن محمد صلى الله عليه وسلم بكنا حديث الجنب المترافع مسلم يتي ابو عن ابي الزبير Abu Shubair olóhùn gbọ́ Jábìr ọmọ Abdullahi ó sọ pé sẹ̀mẹ́ǹtì nàbí sallallahu alaihi wasallam ó ní mo gbọ́ lọ́nà ànábì yẹ̀kú tánàbì ń sọ wípé láti ẹ̀fẹ́ tẹ ìfẹ́tún nínú ummati ànábì ní àwọn ìjọ kan nínú àwọn àlùmọ́ mi wọn ò ní yẹ wọn ò ní gbò yuqatiluna ala al-haqq wọ́n yóò mọ gbìyànjú wọ́n mọ jagun wọ́n mọ sapá lójú ọ̀nà ọlọ́run pẹ̀lú òdodo òdodo ni wọ́n mọ dúró lórí إلى يوم القيامة قال القيامة له في توب بعد أن بلان بلعي إيه له قال فينزل عيسى بن مريم تتي في سيدة مريم يلعصق عليه فيقول أميرهم أنت جنين ببين مسلمين دعنا يلعصق في عيسى بن مريم تعال صلوا لنا يوم إذا في عيسى مريم بسق عليه ويعطي رئيسى كيف فيقول له ìfẹ́ wàá sọ pé rárá mi ò lè kírun fún yín inna ba'dakum ala ba'din umara ẹ̀yin náà ló lórí ara yín takrimatan lahi hadhihi al-umma ọlọ́run ọba fi ìyẹn pọ́n àlùmọ́ ànábìlẹ́ ni nípa ọmọ mọ́ríámà gbogbo ìdáná bí ń dáná yóò tún kírun lẹ́yìn ọmọlẹ́yìn ànábì sallallahu àdìsí tànábìlẹ́ lẹ́yìn àdìsí tó sì lálàáfíà bákan náà ìyẹn nìkan kọ́ النبي محمد صلى الله عليه وسلم من حديث في امام احمد آه، امام مسلم دعوة انا ابن الذي نفسي بيدي انا ابن مفيان سمي من دلوه مكبورة لا يهلن ابن مريم بفجر الحا حاجا او معتمرة انا صلى الله عليه وسلم ان جريسة من مريم قلنا اصدقوا لبيك اللهم لبيك اما ابن عجي قلنا اصدقوا yóò ṣe hajj yóò ṣe umara walhadith àfáàwà muslim mẹgbẹ àdìsí náà wà àdìsí náà làáfíà ẹ dákun tó bá wọ́pẹ́ ti kú kọ́dà wípé ìmúlùkà àfíríkà kí gbogbo ọwọ́ àfírí pẹ̀lú ọgbẹ́ tí mo rẹ̀ náà tẹ́lẹ̀ ń tẹ̀pá tó ti kú sáà mẹ́bí ó ti wá sọ fún ẹgbẹ́ tó ti kú ló padà wá gbogbo èrè gbogbo àgbélébù yóò máa wó dànù anábìnrin al'ambiya ikhwatun ilá anábìnrin gbogbo àwọn anábì ọlọ́ntẹ́ orí yẹn ọmọ ìyá wọn ló yàtọ̀ ẹ̀sìn kan náà ni gbogbo wọn mú wá wà ní àwòrán náà ti di ẹ̀yìn sábìnrin Maryam anábìnrin sọ orí mi èmi ni ẹni tí ó súnmọ́ ìfẹ́ ọmọ Maryam ti gbogbo àwọn anábì ọlọ́ọ̀lọ́ làánà ìlànà ìyàkùn nàbí yóò ń bẹ́ ní wàbẹ̀ ìnáwó tó bó kò sánàbì kan kankan láàrin ìyá àti ẹ̀ ànábì lè sọ bẹ́ẹ̀ pé kò sánàbì kankan tó tún wá láàrin ànábì àti ìfẹ́ mọ̀mọ́rìá ànábì ni wà iná òun náà zílò ànábì ni ọlọ́mọ dájú ìfà ń bọ̀ ọ́ fàárì di ọ̀dà mà ẹ bá kan gbogbo ilé yìí a ti ọ̀rọ̀ ànábì dànù nítorí ọ̀rọ̀ ẹnìkan yìí ọ̀rọ̀ akọ́rọ̀ àwọn àpárí lórí rédíò àwọn àpárí àwọn àrọ́bá àrọ́bá àrọ́ anábìlélé anábìlé mẹ́ẹ̀fìlì ń bọ̀ fún àrífù tó bá dé ẹgbẹ́ àmà ẹgbẹ́ júwẹ̀ fún anábìlé rọ́jòlè ọkùnrin kan ìkàlẹ́ òwò báyìí ìkàlẹ́ yóò sọ pàjá rẹ̀ báyìí ka an mara asa òun yá kútúrò ńlá ní lè sí bún ọ̀bálà ní tó bá borí kodò báyìí tó dàbí ẹni pé omi ń kán ó dà kó ní ọmọ sí lórí ẹ̀ ní orí rẹ̀ omi ọmọ kán bẹ́ẹ̀ ó dè mọ́ padà ẹ̀bá nàbí owó jíjíà yóò parun wọ̀yẹ́dẹ́ òmìnira ilẹ̀ islam yóò sì mọ̀ pàwọn ẹ̀lọ́sọ́jọ́ ilẹ̀ islam wàyí wúlíkù lọ́rọ̀ fi zamani alimila kullaha gbogbo táwọn èèyàn ń pè lẹ́sìn pátá àsìkò rẹ̀ yóò parun ilẹ̀ islam islam nìkan ni ó sọkù wàyí wúlíkù lọ́rọ̀ fi zamani alimasi udajjal ẹ̀dá kan olójú kaba ìṣe wáyé àsìkò nǹkan náà ni ìparun òjòdó ẹ̀dáhùn torí pé yífẹ́ ọmọ mẹ́ríàmà nínú iṣẹ́ tó wá ṣe yóò wá pa mọ̀síwù dàjáàlì mọ̀síwù dàjáàlì yí ẹ̀dá kan ni ànábì ọ̀sọ̀rọ̀ lórí ẹ̀sìn olójú kan ní ojú kan ló ní yóò wá máa balẹ̀ ayé jẹ́ agbára ẹnìkan kò ní ká bí kì í ṣe iṣẹ́ ọmọ mẹ́ríàmà nígbà tí iṣẹ́ ọmọ mẹ́ríàmà bá dé ànábì ní òun ní parun súnmọ́ tákọ́lù àmọ́ mẹ́tò alàlárùbì ìfọ̀kànbalẹ̀ ó wà wà lórílẹ̀ hátà tártà al-usudu ma al-ibili kàkúlé àti kìnìún wọ́n jẹ máa jẹun papọ̀ wọn ni mẹ́rin mọ́ albakar àwọn àmọ̀tẹ́kùn àti màálù wọ́n jẹ máa jẹun wàjíháàbù mọ́ alghanam ìkóòkò àtàwọn ewúrẹ́ wọ́n jẹ máa sọ̀rọ̀ ń kúṣù arba'ina sana àmọ́ yóò wà lé forty years ní sẹ́yìn mọ́mọ́rẹ́ náà súnmọ́ ìtàwọ́fà lẹ́yìn ìgbà náà ni ó tó ṣẹ̀ṣẹ̀ wàá kú wàyí sẹ́ni yí alẹ́ ìlú mùsùlùmọ́ àwọn mùsùlùmí ní wàá kírun sí la. ọ̀rọ̀ tànẹ́bì ni tí ó sì yẹ méjì lọ sallallahu alaihi wasallam. bákan náà anábìyà muhammad sallallahu alaihi wasallam ó tún ṣàlàyé fún wa nípa àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ omi wákúrújù dajjal fi ummati ànábì ní dajjal ẹ̀dá kan ní olójú kan yóò padà jáde lọ́wọ́ kẹyìn ayé salam kus arba'in yóò lo ogójì ẹn tó gba àdúrà yìí ó ní lá àdìrí arba'in na yawman aw arba'in na shahara ológójì lànàbì sọ òun ọmọ bẹ́ẹ̀ ogójì ọjọ́ ni ó bẹ́ẹ̀ ogójì oṣù ni ó aw arba'in na àná àbí ogójì ọdún. masiru dajjal yìí fàyàbọ̀ àfẹ́ lọ́rùn ta'ala Isa ibn Maryam nígbà tí Masih Dajjal yìí Mẹ́kà àti Mẹdínà nìkan ní onílé wọ̀ láyé kò sí ìlú tí ò ní dé kódà Ànábì sọ wípé yọ pààyàn báyìí yóò tún jì yóò ní kó ju ọmọ rẹ̀ sọ́mọ̀ òfin oṣù márùn yóò ní kí irúgbìn máa wù irúgbìn oṣù máa níbi tí Ọlọ́run fún ní agbára ìṣúndé gbogbo àwọn tó bá ti tẹ̀lé ìlànà rẹ̀ wọ́n máa gbádùn àwọn tó bá ti takò ìyá ọmọ jẹ wọn yóò lálejò náà sí yóò mẹ náà sí lẹ́bi mọ̀ pé mẹ́wàá ṣẹlẹ̀ níkẹyìn ayé ìgbà tó bá wá dé àwọn wà nínú wàhálà àwọn yóò wà nínú ìdààmú wọn làwọn christian mú ń pè ní antichrist wọn ni yóò padà wá olójú kan ni so tó bá wá dé mariam ọlọ́run wà á gbé ẹyin sá ọmọ Mariam ọlọ́run gbèdìde ká á nà ó orí láti bùnú Mas'ud ọlọ́run ní àdéhùn àtàlà máa ń ṣàlàyé sí ṣé ọmọ ẹgbẹ́ ìjúwe ìfẹ́ ọmọ Mariam tó bá dé bí ó ṣe rí ó dà gẹ́gẹ́ bí sàádé kẹfí ń jẹ́ oríwà ọmọ Mas'ud bóun náà ò ṣe ga tí ò kúrú tí ò ga jù tí ò pupa jù tí ò funfun jù bí ó ṣe rí lọ àwọn ará abíọ́lá ni pé ṣe mọ̀ pé tí ànábì ìfà gbẹ̀gbẹ̀ kọ́ ní ọjà ṣẹ̀dá anábì ti ń sọ pé ó wà ọmọ masoud anábì ò sọ anábì lé yóò jọ ìdánábì ń sọ nìyẹn kì í ṣe pé ó wà fún masoud mi ipe tí ọba ti mọ bí wúrú ọmọ masoud ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìfà yóò ṣe rí tó bá dé fọyọ̀tìlúbùrù ìfà ọmọ mẹ́ríàmà yóò rà mọ́ wá masiwu dajjal ẹ̀dá burúkú yìí ìfẹ́ máa wà káàkiri fàyìlúlùkùrù ìṣẹ́ ọmọ mẹ́rẹ̀mù yóò wà pààrùn yóò pààrùn ọ̀nà yóò gbà pààrùn torí pé tó bá ti rí ní sábà yìí yóò yọ bí ìgbà tí èèyàn bá da iyọ̀ sínú ọmọ ẹni tó bá ti fojú kan ìṣẹ́ ọmọ ìṣẹ́ ọmọ ọ̀gá má ti ó yẹ kí n fi nǹkan tọ̀ ọ́ kó o lè mọ̀ mo pa ọ́ àdébìí sọ wà fi ọ̀pá kan nù ú tó bá ti fi ọ̀pá ń lù ú nàfi ìdàgbà lọ wà kú àwọn èèyàn wà lo odidi ọdún méjì lẹ́yìn ìgbà náà lẹ́yìn sàbẹ́yìn mẹ́sìn mẹ́rin ní àdáwà èèyàn méjì kan ò ní bára wọn sọ̀tà súnmọ́ yóò sì lè rí àǹbá àríbà ní kíbálì sham lẹ́yìn àgbà náà atẹ́gùn kan wà á fẹ́ فلا يبقى على وجه الارض احد في قلبه مثقال ذرة من خير tátẹ́gùn yìí bá fẹ́ ẹnikẹ́ni tó bá ní mẹ́rin nígbà náà tátẹ́gùn yìí bá ti lè fẹ́ ẹ̀mí wọn sì jáde wọn lọ amma ahadakun dákàlà fi kábàdì jábárí kódà tí èèyàn lọ wo amẹ́bí ní kó lọ wọ ní àpáta atẹ́gùn yóò wà bẹ́ẹ̀lẹ̀ òkú tó bá ti ní iná nì torí pé ọlọ́run ẹ̀fẹ́ ká yóò parẹ́ lórí àwọn ẹni ọlọ́run la ẹ̀kọ́ sáà ìlà ala aṣọ́rọ̀ náà ayé òní parẹ́ àyàfi lórí àwọn ẹni ìdí ìgbà táwọn èèyàn pé láìláhàmá ilẹ̀ lórílẹ̀ ìgbà ẹ̀ lẹ́yìn ìgbà tọ́lọ́ ń bá wá pàwọ̀ ìkúrò lẹ́tàn àwọn Yájújù wà Májújù ẹ̀dá kan làwọn náà àwọn náà tó wá dé nígbà tí wọ́n bá dé agbára nǹkan kan ọ̀dẹ̀ka wọn. so báyìí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ yìí ó ti ká mọ̀ wípé irúfẹ́ ọmọ mẹ́ríámà pípadà wá rẹ̀ lópin ni iṣẹ́ tẹ́lẹ̀ ó sì fẹ́ kó wá ṣe òun náà ni pé ó ń bọ̀ wá pa Masihu Dajjal àwọn tá sọ wípé irúfẹ́ òun náà lè lórí àwọn mọ́tí ìgbàgbọ́ àlè ti ní bà ó wọ́n lè náà ní train gbogbo ẹni àwọn technologies yẹn tẹlifíṣàn mọ́tí ìgbàgbọ́ àlè yẹn wọ́n ní tírénì torí pé lójú kan ní ọlọ́run tí wọ́n ṣe lónìí àwọn tírénì tó wọ́n ṣe ń ní òṣù lójú kan mọ́. anábì Muhammad sallallahu alaihi wasallam anabi kódà anábì sọ fún akẹ́yà ibùdó anábìnrin Isa ọmọ mẹ́ríàmà yóò pa mọ̀síwù dajjal bìbáàbì lùdì sí géètì lùdì lùdì ẹ̀ǹbẹ̀bì ní ẹ̀ǹbẹ̀ ní eria Palestine ní gbogbo eria Sham lùdì yẹn tó ń pè ní lùdì tó ní elémìí ibi tó ń bẹ lùdì ó sì ń bẹ anábì wa sọ wípé níbi tí Isa ọ̀ka mọ̀síwù dajjal mẹ́niyẹn ibi tí ó pa sí nìyẹn tí ó tó bá jẹ́ tó tírèmì ní tírèmì ní ọ̀pọ̀ àpàtíbẹ̀ láti sọ fún wa wípé ẹni tó jẹ́ jogúkógún ìtàkìtà ni ọmọ pa ọ̀rọ̀ nípa ẹ̀ńsá ọmọ Mariam ó fojú hàn kò rújú rárá bó ti rẹ̀ kọ́ mọ́ bá rọ́fà ọlọ́ọ̀lẹ́ ọlọ́wọ́ bá gbé ẹ̀ńsá ọmọ Mariam lọ sókè bẹ́ẹ̀ sì ni kò ń kú ọlọ́ọ̀dọ́ wàá dá padà wá sílẹ̀ ayé ní áàkiri zamani ní òpin ayé tó bá di òpin ayé yẹn ẹlẹ́wọ̀n bá fẹ́ kó wá ṣe àwọn nǹkan wọ̀nyí yẹ́kùsẹ́rì sẹ́líf gbogbo àgbélébù yóò mọ̀ wọn dànù ìgbà àwọn táwọn ọlọ́gbẹ́ wọn ń bọ̀ wá ká wọn ń bọ̀ níbi ń túbọ̀ wá pé yóò mú àgbélébù dànù yàrá tó lè kì í zí gbogbo ẹlẹ́dẹ̀ yóò pa wọn dànù yàrá jẹ́ olùjíṣíà owó orí owó jíṣíà yóò ṣàdílé bákan náà yọkùtùlù mẹ̀sí àdẹ̀jáàl ẹni tó ń pè ní mẹ̀sí àdẹ̀jáàl tó ń pè ní antichrist christ lọ́dọ̀ tí wọ́n mẹ̀sí àdẹ̀jáàl amẹ́bí ń sá ń bọ̀ wá pa torí pé tí ń fẹ́ ìdá wa kò sọ́wọ́ ẹnì kankan tó ka kódà anẹ́bí wa muhammed sallallahu alayhi wa sallam anẹ́bí sọ̀rọ̀ nípa rẹ̀ débi wípé anẹ́bí ní mẹ̀sí àdẹ̀jáàl yóò ní agbára débi wípé gbogbo tó bá ti fẹ́ máa ṣe yóò fi máa ṣe táwọn èèyàn yóò fi máa parẹ́ kí wọ́n máa parẹ́ ìfẹ́nu Ànábì ní sọ́làrẹ̀ sọ́lám ó ní mọ̀síwù dẹ̀jẹ́l yóò máa yára lórílẹ̀ kàlùdẹ́yìn ìsẹ́gbẹ̀rẹ́ fúru rẹ̀ bí ìgbà pátẹ́gùn bá ń fẹ́ ni fi ìrètí délùkan fi omi kò sí ìlú kan tí ò ní dé náà abẹ́rẹ́ kò sí nàìjíríà nǹkan tó dé bẹ́ẹ̀ kò sí ibi tí ò ní dé àyàfi mọ́kà àti mọ̀dínà nìkan yóò sì fẹ́ wọbẹ̀ ọlọ́run ló gbá àwọn mọ̀lẹ́kà dídé pé ọlọ́jọ́ wọlé àmọ̀lẹ́kà ní olè padà gbogbo ibi ní ọmọ ọwọ́ àníyàn sọ́la wá ní tó bá wá débi kan tàwa sọ́la káwọn tó bá wá àwọn ènìyàn kan fàyàdé yastajibuna lahu wọ́n gbà tiẹ̀ fàyà amúrú sàmà màsí ìdájọ́ àlọ́ ìdájọ́ pé ìwọ sàmà ẹ̀yà náà rẹ̀ òjò fún wọn fàtàntúrù art òjò ọ̀dàrọ̀ wàl art fàtàntúrù irúgbìn oṣù náà jáde nínú lẹ̀ gbogbo ọkùnrin adójúkú nǹkan ọkùnrin ọ̀dà máa dá nítorí wọ́n ti gbà pé màsí ìdájọ́ àlọ́ pọ́lọ́nù fàtàrú àléhùn tààrà àtùkùn àtúwàlà màkánà tìbúra wà gbogbo àwọn nǹkan ọ̀sìn wọn tí ò lómi lọ́mú omi ọba dé gbogbo ọmú wọn ní ìdámọ̀ fún wàrà ní ìdámọ̀ gbádùn báyìí ni isa ni mọ̀sí ìdájọ́ àgbé ti mọ̀ sí ṣùgbọ́n àwọn tó bá jẹ́ ọmọ ọlọ́run tó kù ń gbà náà wọ́n ní irọ́ ni òyìsọ́lọ́ yọba ni ọlọ́pa wọn wọ́n bá pa wọn tó bá pa wọn èmi ẹtí mọ̀ owó mo fẹ́ jí wọn kọ́ lè mọ̀ pé mi lọ́lọ́run yóò bá kẹ́jì yìí tọ́lá tó jí àbóòrò pé fóò ti gbà mí lọ́lọ́ ní ìsìn ẹni yóò ní mọ́ fẹ̀rẹ̀ tún máa màtájú wípé òyì sọ lọ́ọ̀nì yóò tún lọ sípa mọ̀ sí ìdá jáàl ní tó ẹ̀rọ máa ṣe nìyẹn dídé ànẹ́bì ìyínsá ní ó fòpin sí agbára ẹ̀ ìyínsá ọmọ mọ́ríàmọ̀ ni ó pa gbogbo àlàyé yìí ní gbogbo tíra àdìsí pátá tẹ́ bá ti ń rí kìtáàbùl mọ̀láhìn kìtáàbùl fítàn gbogbo àlàyé yìí ọba ní tíra àdìsí

ní alimọ̀nọ́rọ́tì ìbẹ̀rẹ̀bọ̀ fi ṣẹ́ríkì dimashq anábìrin yóò sọ̀kalẹ̀ níbi asọ́rọ̀ funfun ní ibùyẹ òru Damascus anábìrin tí ó sọ̀kalẹ̀ wáábí an yóò gbé ọwọ́ rẹ̀ méjèèjì lóyìí àwọn mọ̀lẹ́kà méjì tí ó mọ̀ sọ̀kalẹ̀ anábìrin sọ káàmà bí òfin ọ̀rọ̀ ọ̀dọ̀ ọlọ́run ṣé bóyá ní ìtẹ̀sí mọ̀ ẹ̀ mọ̀jà sára wa jẹ́ ìtara ń jẹ́ ànábi sọ pé yóò rà báwọn ìwọ́n sọ pé wọ́n tẹ̀ kí ẹwà gbọ̀rọ̀ ti ọ̀gá nígbọ́ ẹ̀fọ̀rọ̀ ẹlẹ́wà ànábi ẹ̀mí òrì bẹ́ẹ̀. káwọn náà bá ti ń sọ̀rọ̀ wọn ìtara ọlọ́mọ ọlọ́run ànábi wọn níbi tó ń fira wọn sì sí. látara àjẹ owó yìí káwọn ọlọ́mọ ara gbogbo orí rédíò orí tẹlifíṣàn káwọn bọ̀ bá mùsùlùmí tó bá jẹ́ ọmọlẹ́yìn anẹ́bísọ́lá àlọ́sọ́lá bó ṣe ìgbàgbọ́ rẹ̀ lélẹ̀ ẹni tí ìgbàgbọ́ rẹ̀ bá ti yàtọ̀ sílẹ̀ yìí ìgbàgbọ́ rẹ̀ ti mẹ́hẹ̀. kódà àwọn àfa alágbàáyé wọ́n lé nítorí ti súnmọ́ kó kẹfẹ́ yìí àbí kó jẹ́ ti bọ́ sínú oko kẹfẹ́ yìí nítorí pé ìgbàgbọ́ rẹ̀ yẹn ti takò ti Kùránì sọ ó takò ọ̀rọ̀ anẹ́bísọ́lá àlọ́sọ́lá bóyá Abubakari lọ́wọ́ aṣọ tí wọ́n ń sọ yẹn bóyá Umar lọ́sọ tí wọ́n ń sọ yẹn bóyá Ali lọ́sọ bóyá Usman fẹ́ẹ̀ yẹn máa ń mọ̀ ẹ̀ sọ́jọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá wà lọ kà wọ́n ọ̀rẹ́ wọn ẹ̀ wà máa rí pé bàtí wọ́n ń bè lọ́wọ́ olórí wọn wípé kí ló dé tí wọ́n ti sọ wípé Isa ọmọ Maryam kó ti kú ẹ̀rí níbẹ̀ làbí ni ó ní ní ìlú kan bá ń pè ní Kashmir sàárè kan bẹ́ẹ̀ sàárè yẹn mọ́ kìí dọ̀tí àwọn wa lọ béèrè pé ta ni wọ́n ti síbẹ̀ yẹn wọ́n ní ẹnìkan nínú ọmọ Ísírẹ́lì táwọn èèyàn rẹ̀ ṣàbòsí fún tó wá wá síbí tó pẹ́ ń bí tó fẹ́yàwó tó bímọ nígbà tó wá kú ibi tó wá sí ní ọlẹ́ bí òkò ni ìsá ni ó jẹ́. owó bá ń sọ yìí ẹlọ́ka pronouncement of promised messiah ìwé wọn ni kì í jẹ́ bá ń tara ẹlọ́ka ń bẹ̀ ẹ̀rí ń bẹ̀ ní tó sọ nìyẹn bí lórí ẹ̀dákun ọ̀rọ̀ tọ́lọ́ ọba sọ àti oṣooṣo tèrè láwọn àjùlé ṣe ẹ̀wọ́n àti pakó ọ̀rọ̀ tọ́lọ́ ti ṣe alukur'an ṣùgbọ́n níbi tó bá tún túrọ̀ ìkalẹ̀ ẹni tí ọ̀bá ní mímọ̀ yóò àmọ́ jẹ́ lójú kódà àwọn nìkan làwọn èso kù wọ́n sọ fún bẹ́ẹ̀. nínú owó mùsùlùmí táwọn bá fẹ́ kírun àwọn nìkan làwọn èso lóńdè mọ́ra ẹ̀nà lọ wọ́n láti jẹ́ ku ẹ̀fúnṣẹ́kùn wọ́n àlàmdé mẹ́ni pàkọ́ tí bàbá dì náà wọ́n sọ fún àná ọlọ́ni ọmọ jọra yín mọ́ ọlọ́run ló mẹ́ni tó mọ́ adá òfútulẹ̀ adá skulẹ̀ àǹsáàrù bí ọ̀dá skulẹ̀ àǹsáàrù bí ọ̀dá òfútulẹ̀ látara àbí eré ìkáwá sọ ìyẹn wá di táwọn ọmọ ti bàbàrà rẹ ni lórí rédíò ìyẹn kò sọ̀rọ̀ mbẹ̀ bẹ́ẹ̀ bá sì sọ́ǹdì wọ́n múra jà wọ́n bá rẹ̀ jáde dìbò dìbò tó láti lọ́ta ń ṣe tó dìbò tó ẹ̀ márùn-ún tá a ti ń ṣe gbogbo ẹ̀ náà bọ́sẹ̀ bẹ̀rù lẹ̀ nígbà ojú kan náà ló fìmọ̀ nítorí wípé wọ́n ti gbèrò orí kan sínú làákàyè wọn wípé ànábi sọ̀rọ̀ kan kò lè ní wíìtì lọ́dọ̀ wọn bí ìtúgbẹ́ ọmọ ọ̀dùn bá sọ. wọ́n ti gbà pé tẹ̀síìrì tiẹ̀ ojú tẹ̀síìrì gbogbo àwọn sàábò lọ. kódà àti ìbá orí ká mọ̀ tẹnu bọ́ jù ó ní láti máa sọ wípé òun wà sọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ sí bàbá òun àtọ́ ọlẹ́ báwọn ṣe rí nìyẹn níjọba aṣọ ẹnìkan ní èrúbẹ akóhùn ìjáde rò ìta lọkọ sípò náà lọkọ sí àwọn alakọ ọwọ àwọn fún nítorí àwọn tó mìíràn ní pé nínú ọ̀sán wọn tẹ́lẹ̀ o ọlọ́run fi yọ̀ náà jẹ́sùn ọlọ́run fi yọ̀ náà jẹ́sùn lẹ́yìn ìta ni. anabi muhammad sallallahu alayhi wa sallam ọ̀sán ẹbí mi lọ́yẹ̀ ọ̀ma anabi sallallahu alayhi wa sallam anabi nígbà tí anabi tó fẹ́ lọ sí gẹ́sìlẹ́tì tabuk anabi ni ẹ̀yà ali dúró nílé na mójútó àwọn ọmọbìnrin máa mójútó àwọn ọmọ kéékèèké ó wá wu ayé láti tẹ̀lé ànábì lọ́jọ́ ogun ànábì wa sọ fún pé ìrẹ́ ayé alamtardọ̀ an takunu indi kamanzilati haruna inda musa ṣẹlẹ̀ ìrẹ́ ayé tó yẹ ní sí kó o dàbí haruna ṣe rí lọ́dọ̀ musa ṣẹlẹ̀ ó yẹ ní sí kó o rí bẹ́ẹ̀ lọ́dọ̀ mi ni bá fẹ́ àbí fún un. wọn dà dúró bẹ̀ wọn ní lọ wọn ní sẹ́mọ́ wọn wà ní ẹgbẹ́ nǹkan bẹ̀ ẹ́ ṣé ẹ mọ̀ wípé Haruna ànábì ọlọ́run ni Musa náà ànábì ọlọ́run ni kí ẹ̀rọ kò ní sànábì ní ìmọ̀lẹ́yìn ànábì ànábì ti pé Ali náà lánàbì nìyẹn ẹ wà ní ọkà tí ìsìn tán ànábì ni bí kì í bá ṣe wípé lánàbì yọba àbí kò ní sànábì mi lẹ́yìn ànábì yanjú ẹ̀ ọ̀fẹ́ yanjú àbíkájú wa máa sọ ní hadith kí ibùdó máa jágbà wá kánàbí sọ wípé law kana Ibrahim hayyan la kana nabiyyan rasula tí ọmọ ẹ̀mí ànábì Ibrahim tó bá ti pé ń bẹ láyé ni kò bá já ànábì ọlọ́run wọn ni ìyẹn túmọ̀ sí pé possibility kánàbí ọlọ́run wà náà nìyẹn pẹ̀lú ọ̀rọ̀ kánàbí lọ́dọ̀ àwọn olóde àwọn bàbá wa máa ń pèrè kan wọ́n ní ẹnìkan kì í jọ mo fẹ́ ẹ lọ́bẹ̀ ẹnìkan ì jọ mo fẹ́ ẹ lọ́bẹ̀ ìtumọ̀ ẹni tó bá ọjọ́ ká lọ oko ó wá rí ìgalà ó wá fẹ́ pa ó wá fẹ́ ó kù díẹ̀ ó fẹ́ ẹ pátá ṣùgbọ́n kò rí pa màtí wá ń jẹ ń lé lálẹ́ rá mo sì fẹ́ pàgàlà sórí jẹ ẹ ìjọ mo fẹ́ ẹ èyí ó jẹ́ ní ọbẹ̀ òòrùpa náà nìyẹn parí ìjẹ́ pẹ̀lú ọ̀tá náà bí sọ yẹn àjẹpá náà bí tó bá tó fẹ́ràn àlàyé nígbà tó ìṣẹ́ àti láyé nígbà tá a wá tó ń lọ àdìsí yẹn gan àtànà bí òtí ẹ̀sọ́ àtàdìsí rọ ni. gbogbo àwọn nǹkan ọ̀rọ̀ yìí kò lè dúró níwájú ìmọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn tó bá di káfí ìmọ̀ owó ìmọ̀ kò lè dúró ṣùgbọ́n àwọn tẹ́rẹ̀ èyí náà ni wọ́n mọ̀ kú lábẹ́ ní àwọn ọmọ ọmọdà wọn lóhun ọmọdà kí ní kọ́mọ̀dà wọn lóhun ẹ̀rí tí ní ká mú jáde ẹjọ́ àjọjọ yanjú ẹ̀ ẹmọ mú lọ́wọ́ kọ̀ọ̀kan lánàbí lè gbàgbọ́ láti lánàbí lè ń dàgbọ́ ẹ̀hẹ́n ẹ̀rọ ìlànà sọ̀rọ̀ wa lọ. sábà tí wọ́n sọ̀rọ̀ ànábì ògbúdọ̀ pátì nítorí ọ̀rọ̀ nìkan. ibi tọ́lá ó ti jábọ́ nìyẹn àwọn nǹkan tí wọ́n ń sọ pọ̀ gbogbo ààyè tọ́lá ọba ti ń sọ ní Qur'an pípé alladhina yu'minuna bil-ghaybi àwọn tí wọ́n nígbàgbọ́ nípa ń tó pamọ́ ẹlọ́ka translation ẹ̀ tí wọ́n wọ́n ọ̀fà bẹ̀rẹ̀ tó gbùlà Muhammad ṣé bìlì gébù ní Kùránì sí gbùlà Muhammad ló ń pè translation ẹ̀ tí wọ́n wọ́n akọ́ sí footnote gbogbo ìdọ́lá ọba tí ń sọ̀rọ̀ nípa àlùjọ ní wọn ní kò sí ti jẹ́ àlùjọ ní ọlọ́dọ́ ẹ̀ ló jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ tí wọ́n bá fẹ́ bò látara àdí olóyìn wọ́n sì lè máa sọ́ńdò míì àwọn olùsọ̀rọ̀ ọlọ́dọ̀ tàwa tọ́rọ̀ bá kọ̀rọ̀ kájọjọ jókòó kájọjọ fi ìmọ̀ ìwé ìmọ̀ gbogbo ọ̀nà ọmọ tó ń tọ́ dúró lórí rẹ̀ pátápátá ń wẹ̀. àyàfi fún ìpadà síbi ìtànẹ́bí gbé wa sọ́lá rẹ̀ sọ́lá síbi tí gbogbo mùsùlùmí ń ṣe bẹ́ẹ̀ ni kí ń ṣe wá yàtọ̀ kò sí mùsùlùmí kankan tó sọ bẹ́ẹ̀ ní gbogbo àgbáńlá yìí kò sí mùsùlùmí kankan tó sọ tí wọ́n sọ yẹn wọ́n ní ìdíjọ́jọ́ kórí bẹ́ẹ̀ ni pé ìmísí tí wọ́n ó ní káwọn ó yàtọ̀ sí gbogbo mùsùlùmí gbogbo mùsùlùmí tí ó bá sì jẹ́ mùsùlùmí gidi gbúdọ̀ nígbàgbọ́ wọ́n ní ọ̀rọ̀ ẹ̀yàn ní gbogbo wa gbúdọ̀ gbà pé ọlọ́run ń ní sí yamanot gbogbo mùsùlùmí tó bá kú lórí ẹ̀ tí ò bá gbàgbọ́ bẹ́ẹ̀ ọlọ́run bó dúró lórí gbogbo àlùkí àmà ajọ́gbé gbogbo adáàgbà táwọn ẹbí mi gbúdọ̀ náà dùn àdáná kan. mo rò kírun lẹ́yìn wa wọ́n ti gbàgbọ́ wípé ọlọ́run lè gba ìrìn tiwa nítorí pé àgbàgbọ́ táwọn ẹbí mi ọ̀rọ̀ wọn lọ kankú ọ̀kan nínú ìgbàgbọ́ wọn omi ọ̀rọ̀ ti ń fẹ́ ọmọ mọ́ríàmà ọ̀kan nínú ìgbàgbọ́ wọn ni pé wọ́n gba ànábì lè fún gbogbo ànábì nínú ìgbàgbọ́ wọn nìyẹn látara eléyìí mọ̀ wípé ọmọ ọlọ́run ọba ní bá rọ́fà ọlọ́run ọba òun lọ sọ́nà mọ́ ti di ọlọ́run ìgbogbo ọlọ́wọ́ ọba ṣe wá ṣe nínú alukur'an ọlọ́wọ́ ọba tó lágbára mi iná ọlọ́wọ́ ọba wíyàn ló ti kó ọmọ ọ̀rùn pẹ́lẹ̀ ọba ò lè ṣe nǹkan tó gbé níbi ìtàn náà bèrè wọlé kí náà máa jẹ tó yẹ lọ́lọ́ ìdílé rẹ̀ ni ìgbà tí wọ́n bẹ́ẹ̀ mú ìyá rẹ̀ kí wọ́n jẹ àbí bèrè wọlé bèrè ìgbà tó ń bẹ́ẹ̀ mú ìyá rẹ̀ kí wọ́n jẹ ẹlòmíràn ìgbà tó ń látọ̀ ìgbà tá à ń bẹ lára bàbá wa àti wà ń bẹ kí là ń jẹ èdè béèrè béèrè yẹn tó wá fi ń béèrè gbé kí ni ń sá ń jẹ nígbà tó wáyà lókè nínú alukur'an ọlọ́ọ̀dá bá wọlé kàwùkàlẹ̀ bí mọ́rọ̀ alákọ̀rí àti irú alákọ̀rí àti máa la òru ṣe a ní ìṣọ́tò ìbákọ́ra lọ́wọ́ parí ọlọ́ọ̀dá ní ọjọ́ tó ń fi láfojú wọn nìkan òun kọjá níbi ìletò kan nígbà tó kọ́kọ́ ń kọjá lọ ilé tó wọ́n kú àwọn èèyàn mọ́jà àwọn èèyàn pọ̀ nínú ìlú ẹ̀ ìgbà tó wá ń padà á bọ̀ ó wá rí wípé kò sí èèyàn kankan gbogbo àwọn tó wà nínú ẹ̀ tó kú kò rí èèyàn kankan bẹ̀ ó wá wò títí títí pé síbí mo kọjá ń bì lẹ́ẹ̀kan sí gbogbo àwọn èèyàn tó wà ní bí wọ́n bá sọ pé áwùká lọ bí mọ́ra aláàkọ̀rí àti wáyé kàrí ẹ̀tùn aláàrẹ̀ ṣíra. áwùká lẹ́bí mọ́ra aláàkọ̀rí àti wáyé kọ́rí ẹ̀tùn aláàrẹ̀ ṣíra. ọlọ́ọ̀bá ní ẹni tó ń béèrè ní gbogbo ìgbàgbára ọlọ́ọ̀bá ti jẹ́ ọlọ́ọ̀bá ni ẹ̀mọ́ gbọ́ àpéjú rẹ̀ gẹ́gẹ́ wọ́yẹ́ ọ̀háwẹ́ọ̀tún aláàárẹ̀ òṣèrà gbogbo nǹkan ọ̀ṣọ́ gbogbo nǹkan ṣojúlọ́rìn tó ń bẹ láàrin nígbà tó fi kọjá ń bẹ̀ gbogbo ẹ̀ ti parẹ́ gbogbo ẹ̀ ti dojú délẹ̀ gbogbo ilé ńláńláńlá gbogbo ẹ̀ ti dojú lélẹ̀ ìgbà tó wá ń kọjá lẹ̀ kejì ó wá ń yà á lẹ́nu ó wá sọ báyìí pé. ọlọ́run ní tọ̀ nígbà tí wọ́n sọ pé ọlọ́run yóò padà jí gbogbo èèyàn ọwọ́ ní àmẹ́rú láàbì ìlú ọba àdàmọ̀ òkúra báwo lọ́lọ́run ti fẹ́ jí gbogbo àwọn tó ti kú bẹ́ẹ̀ ọba ti tún fẹ́ jí wọn dìde nígbà tí ó tí wọ́n ti kú ó wọ́n ń béèrè bẹ́ẹ̀. àmọ́ ọ̀tà ńlọ níbi tó ti ń sọ̀rọ̀ wọn jù ọlọ́sìn ní kókó òun náà ẹ̀mí dájáre lára ẹ̀ fa'amata amata Allahu fẹ́ràn ọlọ́run wá ní kó kú bẹ́ẹ̀ fún odidi ọgọ́rùn-ún ọdún fàámàtà ọlọ́ni àtàání ọlọ́wọ́ bá ní kókú 100 years tí wọ́n mú wọn bá àṣàwú lẹ́yìn 100 years ọlọ́run tí wọ́n ní kò jí padà ó ti wá jí níbi ilẹ̀ ní ìrọ̀lẹ́ ń gbé ìgbà wọn ọlọ́run tún jí padà ẹbí kàmìlà ọjọ́ mélòó ló ti lò níbí kọ́ọ̀lá alábẹ́sọ ya ọmọ náà bá adára ọ́n ó ní ṣe mo lójọ́ kan jára ní ìwòwé bóyá làjẹ ọjọ́ àbíjọ kan ẹgbọ́n ń ṣe owó mọ̀sùn lánàá náà tó ń jí ibù ọlọ́run bá wá ní kó mọ̀ nípa ti lọ ọgọ́rùn-ún ọdún níbi tó wà ọlọ́run bá ní ọ̀sẹ̀ fún pé ó ti lọ ọgọ́rùn-ún ọdún níbi tó wà ẹ́

Ọlọ́run bá ní wo kẹ́tẹ́kẹ́tẹ́ tó máa ń pàdà lè dé bí ìgbèdè ọkọ̀ orí kẹ́tẹ́kẹ́tẹ́ ọ̀rọ̀ ọlọ́run bá ní wo kẹ́tẹ́kẹ́tẹ́ ọ̀rọ̀ oúnjẹ. Wà lè lẹ́jẹ́ aláka ayẹ̀tẹ̀ lẹ́nà. Ọlọ́run ní afẹ́ fi ọ́ sàmì ní káwọn ọmọ ènìyàn lè mọ̀ wípé a lè pààrọ̀ abẹ̀lẹ̀ jíyàn. Wà lè lẹ́jẹ́ aláka ayẹ̀ afẹ́ fi ọ́ sí Wọ́n rí pé àmọ́ ni ó ti wá dogun báyìí láti orílẹ̀ àlèrègbọ̀n ọmọ ìkàrífà ní oún ṣe fò àà ọlọ́wà ní máa wo bí ogun ó ṣe mọ́ ṣe mọ́ra wọn ẹsẹ̀ tó ti dájọ́ sí orí kẹ́tẹ́kẹ́tẹ́ tó ti bọ́sẹ́ sí gbogbo ogun ifá rẹ̀ tó ti dá káàkiri gbogbo ẹ̀ Ìgbà tí skálẹ́ǹtì yẹn wá dúró tán, ọlọ́mí tí náà wò bá ti máa fi ẹran bò ó, ẹran wá ń sọ lára egun, ẹran ń sọ lára egun, ó sì lajú lẹ̀ ó yẹ rẹ̀. Náà. Ọlọ́mọ tàbí ìyára lọ Ìgbà tó náà wá rí bẹ́ẹ̀ fi, ah, ah, ṣé bí ìmọ̀ ọ̀rọ̀ bí ìwọ náà bó ṣe dìde sí nìyẹn a máa mọ̀ sí wọn lójú ẹkọ olóòmọ̀ ní sálámù àtàbáyé ìrẹ́ àmàlà nígbàtọ́lá rí bẹ́ẹ̀. ọ̀rọ̀ alẹ́wà àrùnàlá ara kú lè ṣe ìkọdí. ìgbẹ́ jáde lẹ́nu ọ̀nà ní wípé àmọ́ ah, mà lónìí ipò kò sí tọ́lọ̀ òun ò lè ṣe. àmàlà ara kú eh, lè ṣe ìkọdí ní òun sọ pé ìrọ̀ ọlọ́run ọba àrí ní káwọ́fà tó fún yóò nà ó tá a ó ní àná ọlọ́run dákun fi hàn mí mo fẹ́ mọ bá ó ṣe jókù dìde àná Ibrahim ló ń béèrè ọlọ́run ọba ní àwọn àlàm tó omi ṣé ìgbàgbọ́ mi ẹ lè sùn tọ́lọ̀ fún Ibrahim ṣé ọ gbàgbọ́ tó máa jókù dìde mi kọ́ lọ́wọ́ wàlá kéré wọ́n ti máa ń nà ọkọ̀ lórí ó ní à àìmọ́gbàgbọ́ ṣe jẹ́ ní láti máa ń ná kan rí ni mo kàn sọ kọ́kàn yóò jalẹ̀ kí n rí pátíkà kọ́kàn mi ló balẹ̀ ní aláàbáwá ní rẹ ìbẹ̀rẹ̀ rí rẹ lọ́pọ̀ ọgbà ọ̀tẹ̀ ní ní torí ìdàgbéwá bá ọ̀tá nínú torí ọlọ́nìyàn nẹ́bí Ibrahim lọ gbọ́ iye mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n lè jọra wọn torúkọ wọn papọ̀ lọ wá wọn ẹ̀hẹ́ ọ̀ṣẹ́ ilé wá gbígbogbo ẹ̀ papọ̀ kó dúnà kí ẹran wọn jápọ̀ mara wọn. Tòmọ́dé ọ̀rọ̀ ọ̀rẹ́ kó ní jẹ́bẹ́ ní. Nígbà tó bá ti dí gbogbo wọn papọ̀ wọn wá máa dí báyìí kó lọ bu eléyìí sórí àpáta kan kó tún bu eléyìí sórí àpáta kan kó sí wọn lọ́nà mẹ́rin bẹ́ẹ̀. Ẹ rí pé ẹyẹ ẹtì kan yóò ti jàn mẹ́rin tó bó ti dí papọ̀. Aláwọ̀ á ní kó lọ síbẹ̀ kó lọ fi sórí àpáta ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́rin. ثم دعوهن wá máa pe orúkọ ọ̀rọ̀ kọ̀ọ̀kan máa pé ọ̀rọ̀ báyìí o ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ báyìí ọlọ́ọ̀bá ni wà tí mẹ́ka sára wà tí mẹ́ka sára àwọn oyè ọ̀hún lọ́kọ̀ọ̀kan ni ó sì sáré wá bá ọ ní yàtí lẹ́kọ̀ọ́ sáyà àwọn ẹ̀rẹ́ ṣe lásọ́dọ̀ ẹni ìsìn gbogbo ẹ̀ tó ti tún papọ̀ ẹ̀ tó ti já wọn pẹ́ ọkọ̀ kan ó ti tún wá bá ọ yàtí lẹ́kọ̀ọ́ sáyà ọlọ́run tó wá ní sáyà tó pé èyàn lè mọ ẹ̀rù pé bẹ́ẹ̀ nígbà tó jí ẹ tán lóṣù ọlọ́ni wọ́n sáré pèpèpèpè wábọ̀ omi tó ní wá ní ipa ìsàn ṣe wọ́n lára wọn. wà ẹlẹ́mọ̀ ọ̀nàlọ́ ọdún ìṣòro ẹkí. ọlọ́wọ́ bá lè rọ ànábì Ibrahim ọmọ pọ́lọ́ ọba àzízóyìn ibi tí mo fẹ́ lónìí àzízún ọba tó ti tó nǹkan tó fẹ́ ṣe é ṣe ni kó tó ṣe rọ́lẹ́bọ̀ ẹ̀mọ̀lẹ́ ọdún ìzún ẹ̀kí ọwọ́ ìjọlọ́lọ́ wọn bá ṣe gbogbo nǹkan tẹgbọ́tẹgbọ́ ẹ̀rí pé ìjọlọ́ fèrè ní ara rẹ̀ níbi iná ló fi parí ọ̀rọ̀ ti ń sá oníbàárẹ́fà ọlọ́ọ̀rẹ́ ilẹ̀ yìí èmi ọlọ́wọ́ ọba mo gbé yí sá lọ sókè ni ìwọ́n tó wá fẹ́ máa béèrè pé bóòlù ṣe jẹ́ tó kọ́lé ọdọ́ òkú fi hàn lágbára rẹ̀ ṣe rí ọlọ́wọ́ bá dájọ́ ọlọ́wọ́ bá azim ọba kàyàkàyà lọ́lọ́wọ́. azizul hakim ọba tó ti tó gbogbo tó bá ṣe é ṣe ní kó tó ṣe tí ó sì béèrè ràn lọ́wọ́ ẹni kankan kí á ní ọ̀rọ̀ ń sìn káwà máa sọ pé ẹ̀rọ bá jùlọ lókè kí ló ń jẹ ń bẹ̀ kí ló ń mú ń bẹ̀ à lẹ́nu rẹ̀ wọ́n jẹ́ ń béèrè kí ló wọ́n jẹ́ ń gbà tó ń bẹ̀ nù yẹ ìgbà tó ń bẹ nígbà láàrin bàbá ẹ̀ kí ló ń jẹ nígbà tó wà ń bẹ̀ ọlọ́run ọba ọba tó tó gbogbo nǹkan ṣe ni bó ṣe fẹ́ sí ló ṣeun ọ̀nà tó gbà wáyé ìyanu ni ọ̀nà tó lọ́wọ́ fi gbé lóòkè ìyanu ni tó padà bọ́ rẹ̀ náà ya ní oṣù mọ́ ọjọ́ ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ látara àdí eléyìí bọ́lá ànábìrin sáṣe rí nìyẹn kò sì takò gbàgbọ́ àwọn mùsùlùmí bọ́bá dé náà tí ń bọ̀ wá jọmọ lẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wa nígbà tó lọ́wọ́ bá wá sọ̀rọ̀ ẹ̀yìn sá ọmọ mọ́ríàmà tán tó ní wọ́kọ̀ fàyínà bìnrin ìsàbínimọ̀rẹ̀ wọ́kọ̀ fàyínà aláàfáàrẹ̀ bìnrin ìsàbínimọ̀rẹ̀ wọ́kọ̀ fàyínà aláàfáàrẹ̀ bìnrin ìsàbínimọ̀rẹ̀ lùsọ́dípọ̀ ìrìnà bẹ́ẹ̀lẹ̀ yẹ́dẹ́ ìrìnà tàwà وآتيناه الإنجيل فيه هدى ونور وبدعة من إنجيل ìmọ̀lẹ̀ ń bẹ́ ń bẹ́ ìmọ̀nà ń bẹ níbi ìjìnlẹ̀ kan fún iṣẹ́ ọmọ mẹ́rẹ́wọ̀n. ó sì ń jẹ́rìí sí ìwé tó bá ń lẹ̀ ṣíṣe àtàwọ́rá kò takò ó ń jẹ́rìí sí pẹ̀lú ìjì tó ń bẹ lọ́wọ́ ẹ̀. ìlàtàrà àtiwà ó dáwà máa ìgbẹ̀ta ilé mọ̀ tápí. ìjìnlẹ̀ tọ́lá ọba fún iṣẹ́ ọmọ mẹ́rẹ́wọ̀n ọ̀nà ọmọ ọ̀dọ́ọ̀dọ̀ wá sí ìdọ́ọ̀dọ̀ fún gbogbo ẹjọ́ bá para lọ wá lọ wá kò mú alùmù jí gbogbo ẹni tí ń jí lè ń bẹ̀rẹ̀ ẹni ẹmọ tẹ̀lé fẹ́ẹ̀lẹ́ tó ń bẹ̀ ń bẹ̀ ẹ̀tẹ̀lẹ́ ń tọ́lọ́ ọba sọ̀kalẹ̀ tó ń bẹ nínú ìjí gbogbo ẹnikẹ́ni tí ò bá lo òfin ọlọ́run láti fi dájọ́ tó sì ń kà á nínú ẹ̀rọ tó wá ń kà á tó ń kọjọ́ tó ń dẹwọ́ bò ó mọ́lẹ̀. Paula ẹ̀ka olè fàásìkú. Àwọn onírú àwọn ẹni bẹ́ẹ̀ kan pèrè àwọn olónígbàgbọ́ jù bẹ́ẹ̀ lọ pò kí ìyún ọlọ́bẹ̀ ẹlẹ́gbà tó lọ ń parí ọ̀rọ̀ ìyínsá ó wá fi ọ̀rọ̀ ànábì wa lé. Ọlọ́run tó bọ̀ ó gbé láti rí Musa, ó gbòdé rí Ìyínsá, ìgbà tó wá sọ ti Ìyínsá wá bọ́ lórí ìtànẹ́bì, ṣùgbọ́n tó yẹ kó wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n ní Ìsá yẹn ó parí sí ọlọ́run bá wá ń bẹ̀rẹ̀ ó wá dojú ọ̀rọ̀ yẹn kọ ànábì ọlọ́run wà á ń zàlì náà ilẹ̀-ìkàlẹ̀ kẹta àbábẹ̀rẹ̀ ha wà á ń zàlì náà ilẹ̀-ìkàlẹ̀ kẹta àbábẹ̀rẹ̀ ha ọlọ́run lẹ́yìn ìgbà wá sọ̀kalẹ̀ fúnra ànábì alkitab ìwé náà tí í ṣe alkur'an asọ̀kalẹ̀ fúnra ànábì bilhaq pẹ̀lú òdodo pẹ̀lú ọ̀nà òdodo olódodo la ìwé náà tún jẹ́ olódodo ìràn àti kùránì àti ránṣẹ́ sí ẹ̀bùn làákì lọ́nà òdodo láti fi ránṣẹ́ sí ẹ̀fẹ́ ìmọ̀ràn ní ọ̀dá tí pàálù lẹ́bẹ̀ ìrẹ̀yẹ̀dẹ̀ ìfọ́dìpá iná bàílẹ̀ ẹ̀dẹ́ ìlúlẹ̀ títẹ́ ìwádìí ta fi ránṣẹ́ síra nọ́bì mùsọ́dì kan lè máa bẹ̀rẹ̀ ìrìnàjò ìlúlẹ̀ kìtà àwọn síra tó dá rẹ̀ nínú tàwọ̀rẹ́ta nínú zabur nínú injil quran wa ń jẹ́rìí ó jẹ́ gẹ́gẹ́ bí ẹlẹ́rìí èyí tí wọ́n bá ti yọ kúrò quran sọ pé wọ́n ti mú kúrò ń bẹ̀ èyí tí wọ́n bá sọ lásọ̀kù quran ó tàbí pé ẹ̀ èyí tí wọ́n bá sọ tó pé bọ́lá ti sọ kalẹ̀ nìyẹn quran mẹ́rin sọ pé bó ṣe rí nìyẹn ọlọ́ọ̀bá ní ara ti quran bẹ́ẹ̀ láti lè mọ jẹ́rìí sí gbogbo àwọn òwe tó sẹ́kù tó ń bẹ ńlẹ̀ lónìí wọ́n mú èmi wá jẹ́ olùfọkàntá wọ́n lè fọkànbalẹ̀ sí ló ti ju gbogbo àwọn ẹ̀rí tó kù lọ tá a bá ń wá ìmọ̀nà inú kùránì láwá sí tá a bá ń wá ìtọ́sọ́nà inú kùránì láwá sí tá a bá ń wá òfin èyí tó pé inú kùránì láwá sí nítorí pé nìkan lọ́lọ́mọ bá fọwọ́ sọ̀yà ṣíṣọ́ lé lórí gbogbo àwọn èyí tó kù kò sí ìfọwọ́sọ̀yà pé ìbàjẹ́ ènìyàn náà ṣùgbọ́n Al-Kùránì ìbàjẹ́ ìfọwọ́sọ̀rọ̀ àpébàjẹ́ òní wọnú ẹ̀ oúnjẹ látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bá ti pè ní mohaimina ẹ̀rí tó gbà tẹ́lẹ̀ ọba ń sọ̀rọ̀ nípa àtàwòrán injiri kò pé ní mohaimina ó ní mùsọ̀dẹ̀kọ́ ìgbà tó ń sọ̀rọ̀ nípa àtàwòrán kò pé ní mohaimina ìgbà tó wá débi Qur'an ó pè ní mùsọ̀dẹ̀kọ́ wọ́n mohaimina فاحكم بينهم بما أنزل الله فلوان يا النبي فاحكم بينهم بالدوقة يا النبي ما في ولا وبدجة ìjọba àbáṣọ̀kalẹ̀ nínú òfin tí ń bẹ lọ́wọ́ máa fi ṣèdájọ́ lè kó wa lórí wàwà tàbí àhùwà àhùn àmà ìjà àtàmìnà rẹ̀ ha pẹ̀lú ọlọ́rẹ̀ àmẹ́bì mọ́ṣẹ̀ pẹ̀lú ìfẹ́ ẹnu wọn torí pé nínú ìfẹ́ ẹnu wọn náà ní kí ẹ náà mọ yí ìwé tọwọ́ ti ẹ náà àwọn kan lè bá nẹ́bí sọ́lá rẹ̀ sọ́lá rẹ̀ sọ́lá nẹ́bí ọlá rẹ̀ bá gba sí ọ tó o bá lè yí àwọn nǹkan kan padà nínú alukur'an. àrẹ́bù wa sọ fún ọ wípé ah, kò tọ́ sí mi an ìbàjúlẹ̀ omi tẹ̀lẹ̀kọ́ ìmọ̀sí kí n wá fọwọ́ ara mi yí padà in atọ́jú ilẹ̀ àmà yóò ha ìlẹ́yìn in tábà ti sọ fún mi náà ni mò ń tẹ̀lé kì í ṣe pé bẹ́ẹ̀ ni tèmi ni ìfẹ́ ọ̀tọ̀ ọlọ́run ọba ni mò ń ké fún yín wọ́n pọ̀ bẹ́ẹ̀ tọ́wá ń bá nẹ́bì láàyè ní ọlọ́run ọba wá du ra ojú bí inú fáyidì inú àwọn kẹfẹ́ ní wọ́n fẹ́ ká nẹ́bì ó bẹ́ẹ̀ gbogbo àwọn òfin ọlọ́run yẹ kó fowó rẹ̀ pẹ̀rẹ̀ mú un káwọn náà wọlé sọ́pọ́ọ̀tì ẹ̀ káwọn ìdọ̀gbẹ́ náà ṣe pọ̀ ọlọ́pàá rẹ̀ pé lákúndín wọlé ọdún ilé ànábì nǹkan ni ó sọ ní